pẹ̀lú gbólóhùn assalamu alaikum wa rahmatullahi wa barakatuh هذه السلسلة الرابعة من سلسلات الردود العلمية على الأستاذ علي ابن عثمان باوا المعروف بألفا باوا إلي جاء سلسلة إليك يعني ننوع silsilatu rudud nínú àwọn ìdá ìsìpadà fúnni eléyìí tí a ń ṣe lórí ọ̀rọ̀ kan tí ó jáde látọ̀dọ̀ alfa bawa sí àpèjárúkọ wọn jẹ́ al-ustaz ali bon usman bawa tí wọ́n gbajúmọ̀ pẹ̀lú orúkọ alfa bawa tí wọ́n jẹ́ ìmáàmù fún mọ́ṣáláṣí fatima ní òpó màálù ní ìlọrin ọ̀rọ̀ kan bẹ tí ó jáde láti ọ̀dọ̀ wọn ní on 23 Ramadan tí ń ṣe yawmul jumaa ìjẹrin ní tafsiru wọn ilé tí wọ́n máa ń ṣe ní ìrọ̀lẹ́ ọ̀rọ̀ yìí rè ìgbà tá a rí a rí pé la yasa'ina as-sukutu kò ní bá mu ìgbàláyò sí ní sí fún wa ká dákẹ́ tí ó ní àpẹẹrẹ lórí títún àwọn èèyàn ṣe fún gbogbo ẹnikẹ́ni tí ọlọ́run bá lè kẹ́lá bá ní kó máa wá òdodo tó dẹ̀ fẹ́ gbọ́ tí ẹlẹ́yàmẹ̀yà tí kò máa dà láàmú so ẹlẹ́yàmẹ̀yà náà ni pé kìí ṣe ẹlẹ́yàmẹ̀yà kìí ṣe pé títí oní ìlú màlúù nìkan pé lágbájá ń tẹ́kọ́jọ́ màlúù wa àbọ́jọ́ màdúgbò wa kìí ṣe ìrìnkan nípínlẹ̀ ẹlẹ́yàmẹ̀yà ẹlẹ́yàmẹ̀yà débi pé lágbájá àfa wa ni ní tó bá ti sọ nìkan la fẹ́ gbọ́ ní tẹ́lẹ̀mí bá fẹ́ sọ àfẹ́ gbọ́ rárá rárá ṣe bá ní àṣìṣe ní tán láti gbógun tẹ̀ nìyẹn láti bínú sí láti pán ojú sí gbogbo tó bá kọ̀ máa sọ àfẹ́ máa bó ṣe lẹ́rìí tó gbogbo ẹnikẹ́ni tí ilé yorùbá máa dà láàmú tí a ṣe arákan wípé gbogbo ẹ̀yin olùgbọ́ mi alápọ̀nlé arákan pé ẹ̀yin ò ní sí nínú àwọn tí nǹkan yìí ń dà abẹ́lẹ́ nǹkan lọ́ba àlekẹ́lá kọ́sọ́ gbogbo wa kúrò nínú àtàásùbù almuqit ìṣe ẹlẹ́yàmẹ̀wà pé ntí lágbájá bá ti sọ nìkan ni mo fẹ́ gbọ́ ntí lágbájá bá ti sọ nìkan tó bá ti jáde lọ́dọ̀ rẹ̀ nìkan ni mo fẹ́ gbọ́ yìí fẹ́ gbọ́ tẹ̀lé mi mọ́ káyì náà mọ̀ kàn gbogbo tó bá wù kẹ́ni ẹ jẹ́ ṣé máa mú wa lọ́sà ti sọ̀rọ̀ náà ṣé àlùfáà wa lọ́sà ti sọ̀rọ̀ náà ṣáṣíwájú wa lọ́sà ti sọ̀rọ̀ náà bẹ́ẹ̀ lómi bá ti lè takò yóò ní pípọn ojú wa yóò sì rí bí bájà wa yóò sì rí gbígbógun ti wa yóò sì rí fúnlẹ̀ mọ́ wa ọlọ́run bá kó dáhùn kọ́ ẹnì kọ̀ọ̀kan wa kó níbi irú àlámọ̀rí yìí ẹ̀yin gbogbo olùgbọ́ mi pátá àti èmi tí mo ń sọ̀rọ̀ náà kọ́nà bàdí kakọ́dá kọ́ láwà kó mbẹ̀ so àwọn kan pé eléba yóò ṣe àǹfààní fún ẹ̀yin olùgbọ́ wa lápọ̀nlé kọ́nà bàdí kakọ́dá kọ́dá kí ó lè kó sàǹfààní sẹ́ni kọ̀ọ̀kan wa àdẹ̀bẹ́ lọ́wọ́ bá yubarika fina wa fikum ajma'in kọ́nà bá kó fi àlùbáríkà tó pọ̀ sí ọ̀rọ̀ wa àti ọ̀rọ̀ ẹ̀yin olùgbọ́ mi alápọ̀nlé náà ní àpapọ̀ inshallah ta'ala a máa tẹ̀síwájú lórí ibi tí a bá àlàyé dé níbi níbi ẹ̀ṣẹ̀ ọ̀rọ̀ wa ẹlẹ́ẹ̀kẹta eléyìí tí a ṣe gbẹ̀yìn eléyìí báyìí yóò máa jẹ́ ìmálé lórí àlàyé tá a ti ń bábọ̀ tẹ́lẹ̀ lórí ẹsẹ̀ ọ̀rọ̀ kan tí a ti pléèsì ti gbọ́ wa ní níbi ẹsẹ̀ ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta wa níbi ọgbà ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta wa níbi okùn ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta wa tá a pè ní àṣìṣílàtú àṣàlìfà níbi okùn ọ̀rọ̀ wa ẹlẹ́ẹ̀kẹta àti play ọ̀rọ̀ kan tí ó jáde látọ̀dọ̀ alfa báwa torí pé <clears throat> mo gbìyànjú láti gé àwọn àyè tó pọ̀ nínú ìbánisọ̀rọ̀ yìí eléyìí tó yẹ pé ó nídìí àkíyèsí ó sì nídìí kí a sọ̀rọ̀ lé lórí ká ṣe tààlíkù lé lórí ká má bàa wo àwọn èèyàn ràn lórí ìṣìnà káwa náà ká kópa eléyìí tí ọlọ́run bá lè kílábà fún wa kó ní dáadáa lórí ìpè àwọn èèyàn sójú ọ̀nà ọlọ́run ìkọ̀bàjẹ́ fáwọn èèyàn àti tún àwọn èèyàn ṣe tàbí ọlọ́run bá lè kó fi sínú mizanu hasanati wa àtẹ̀yìn tí ẹ jẹ́ olùgbọ́ mi náà abẹ́rẹ́ ọba kọ́lọ́n kojú kó nílà pa dáadáa nínú àgbọ́yé ẹ̀sìn wa wọlá ìjọka ṣoṣo ọlọ́run ọba. ẹ̀yin ọmọ ìyá mi alápọ̀nlé ẹ̀yin olùgbọ́ mi alápọ̀nlé jùlọ nínú ohun tí a tẹ̀sí etí gbọ́ wa pé ká gbọ́ nínú okun ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn okun ìbánisọ̀rọ̀ tí a ń sọ yìí wọ́n jáde ń bẹ̀ ilé tí alfa bá wà hafizallahu ta'ala wa ra'a kọ́lọ̀bà lè gákọ́ bá sọ wọn kọ́lọ̀bà kí wà wà pẹ̀lú wọn kọ́lọ̀kọ́ bá dáàbòbò wọn wọ́n mú ẹ̀rí méjì wá lórí wípé àdáàwá wọ́n mú ẹ̀rí méjèèjì yẹn wá lórí wípé dáàwá rí taduru bayna taduru bayna líní wa shidda ó ń bẹ láàrin iṣẹ́ ẹ̀dẹ̀ lórí dáàwá àti líle kókó ni lórí dáàwá wọ́n wá mú àpèjúwe kọ̀ọ̀kan wá fún méjèèjì látọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam wọ́n gbìyànjú pẹ̀lú àpéjú méjèèjì sanwó wáyé jazakallahu kulla khair kọ́ra wà lẹ́ka fún wa san wọ́n ní ẹ̀san gbogbo tí ń jẹ́ òre ṣùgbọ́n wọ́n ṣe àṣìṣe tó pọ̀ níbi àwọn istimba port àwọn iṣẹ́ àfàyọ ìmọ̀ tí wọ́n ṣàfàyọ rẹ̀ nínú àwọn ẹ̀rí eléyìí afẹ́ kánmọ́ sí àwọn àfàyọ tí wọ́n fàyọ nínú àwọn ẹ̀rí méjèèjì yìí àṣìṣe tí ó pọ̀ wà ń bẹ̀ eléyìí tó jẹ́ sí wípé fihi naw'un min at-talbis wat-tamwih ń bẹ nínú àfàyọ wọn ìyọ̀nà kan nínú ìdá ọ̀rọ̀ rú má àwọn èèyàn lójú àbí sọ́rfù náà sí àní ìhàkíkọ tàbí ká fẹ́ yí ojú àwọn èèyàn kúrò níbi ètí ń ṣẹlẹ̀ gangan àti nítorí ká gbọ́yé gangan nínú hadith yẹn so nítorí kó lè bá jẹ́ ẹ̀rí gbè wọn ní ẹ̀yìn eléyìí lọ́fà lọ́fà jẹ́ pé àwa wá fẹ́ ṣe àfàyọ àwọn kankan eléyìí tí ó lápẹẹrẹ pẹ̀lú àwọn àdílà lórí ẹ̀ nínú alkitab wa sunna bi fahmi lórí pé nǹkan tá a fà fàyọ yẹn o àìgúnrégé ó wà ń bẹ̀ kọ́nà bá kọ́ bá wa ṣe dáadáa fún àfà ó sì bá wa ṣe àtúnṣe wọn àtàwọn náà ọlọ́njọ́ kan sọ lọ́wọ́n bá. Ibadallah wọ́n mú ọ̀rọ̀ wá nípa lárúbáwò oko alladhi bala fil masjid eléyìí tó tọ̀ sí masalasi annabi sallallahu alaihi wasallam bala fil masjid nabawi ó tọ̀ sínú masalasi annabi sallallahu alaihi wasallam wà nàbí sallallahu alaihi wasallam mawjudun fil masjid ànábì sallallahu alaihi wasallam dẹ̀ wà nù masalasi àtàwọn sọ̀hábà rẹ̀ gbàtà nàbí sallallahu alaihi wasallam rí kíní yìí àtàwọn sọ̀hábà àwọn sọ̀hábà tara wọ́n sì fi ọwọ́ ilé wọ́n fi mú arákùnrin lárúbáwá oko tí ó ń tọ̀ sínú masalasi wọ́n lé máa wọ́n jágbe máa anabi sallallahu alaihi wasallam wa kọ fáwọn sọhábà anabi ni ẹ má jagbe wọn ẹ filẹ ẹ ti kó tọ tán ó wá tọ ìtọ yẹn tán àti bàbá wa mú ọ̀rọ̀ yẹn wá nínú ìgígé ẹlẹ́kẹta ilé tí ó jẹ́ ìbánisọ̀rọ̀ wa mo sì ti plé rẹ̀ síbẹ̀ mo kàn ń ṣe ìhàádà rẹ̀ nítorí kó lè bá ní ìtumọ̀ kí a lè máa ta fẹ́ sọ̀rọ̀ lé lórí nínú sílsílà ẹlẹ́kẹrin tá à ń bá lọ yìí ni ànábì ní ká má jagé mọ́ àná ọ wá tọ̀ tán ànábì sallallahu alaihi wasallam ń pa àwọn sàhábà láṣẹ pé kí wọ́n lọ wá omi wá ànábì sì da omi péèlì kan ànábì ní ká da sórí ìtọ̀ yìí ànábì kọ́ rẹ̀ ti ẹni yìí ó ṣe àtúnṣe rẹ̀ lórí aburú tí ń ṣe pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹni yìí inú rẹ̀ dùn ọlọ́run sì ní kí fẹ́ ànábì kó sí lẹ́mìí gidi gan níbi tó fi sọ̀rọ̀ tí ó sọ tí alfa bá wà ti kà sí wa létí yẹn yẹn ní ṣẹ̀ṣẹ̀ tó máa sọ yẹn mọ́tò yíyan kọ́ ni mahalu nekosh ibẹ̀ kọ́ ni a fẹ́ gbéyẹ̀wò láàrin ara wa tàjọ fẹ́ fọ̀rọ̀ ju omi tó rọrọ̀ lé lórí so àfáà fi yẹn ṣe àpèjúwe alínú fi da'wa ká ṣe ìdẹ̀kùn níbi ìpènisójú ọ̀nà ọlọ́run ọba sahih ọ̀rọ̀ tó ẹ̀rí tó gúnrégé ni afá mú wa la jidala fi dhalik kò sí iyèméjì kò dẹ̀ sí ìyàn lórí pé ẹ̀rí ni nítòótọ́ tó ń tọ́ka sí alínú fi da'wa ká ìdẹ̀kùn ká ṣe fún àwọn èèyàn níbi ọ̀rọ̀ da'wa kódà mo ti sàlàyé fún wa yí pé ká fi línú báyàn sọ̀rọ̀ ó ní aslu nínú ọ̀rọ̀ da'wa ó ní ìpìlẹ̀ gángan ká fi línú báyàn sọ̀rọ̀ nípìlẹ̀ so nǹkan kan ní máa ń fà á àwọn ìṣesí ní máa ń fà á tí ká lè fi lè mọ́yàn tí àwọn ìṣesí tó bá yí padà látọ̀dọ̀ ẹni tí a ń bá sọ̀rọ̀ òun ló lè fà tí a lè fi lè mọ̀ tá fi lo ẹlẹ́ẹ̀kejì tó yí báyìí nísìnyí àbí àwọn nǹkan kan nínú àwọn ìwòye sí ni ló lè fà ká lè mọ́yàn níbi ọ̀rọ̀ dáwà ìpìlẹ̀ ní ká fi lẹ́nu ṣe dáwà tó yí báyìí nísìnyí ká fi lẹ́nu ṣe dáwà ìpìlẹ̀ nínú àwọn àṣàlíbù dáwà nínú àwọn ọ̀nà tá ṣe dáwà ní ká lo lean ṣùgbọ́n a lè lo ṣídà nígbà tí condition bá pèpè fún náà eléyìí dẹ̀rí tó gún régé ni ìsìnbáàtò wọn ò ní ó kú díẹ̀ káàtó tí a fẹ́ gbìyànjú àti pamọ́ sí ìyẹn ni pé ìsàfàyọyọ ọ̀rọ̀ tán fàyọ ń bẹ̀ ò ní ó kú díẹ̀ káàtó tí a fẹ́ gbìyànjú àti pamọ́ sí ẹlẹ́ẹ̀kejì tán mú wá ní dẹ̀líl òun náà ni àkísọ̀ ìtàn nípa ọkùnrin kan lásìkò anábì sallallahu alaihi wasallam náà ni eléyìí tí anabi sallallahu alaihi wasallam tí ó rí kílẹ̀ máa ń pè ní ọwọ́ rẹ̀ òrùka anabi rí òka lọ́wọ́ rẹ̀ tó jẹ́ gold so hadithu yìí wà ní sahihu muslim hadithu yìí hadithu tó gbà látọ̀dọ̀ abdullahi bin abbas radiyallahu anhu ni anna rasulallahi sallallahu alaihi wasallam ra'a khataman min dhahabin fi yadi rajulin anabi rí òrùka kan orí òka kan fana zaahu fatọrọhahu anabi bá fayọ anabi gbanyọ ní ọwọ́ ẹni anabi bá junu ẹ rí i pé ilé tó ní agbára lélẹ̀ káfí líle báyàn lónìí yẹn kéèyàn rí òka lọ́wọ́ yàn kéèyàn fa òka ń yọ lọ́wọ́ rẹ̀ kó junu ìfi ọwọ́ kọ aburú nìyẹn gẹ́gẹ́ bí maratibu ìkọ aburú tá ti ṣàlàyé fún wa nípa anabi sallallahu alaihi wasallam sọ man ra'a minkum munkara falyughayyirhu biyadihi gbogbo ẹnikẹ́ni tó bá rí aburú nínú yín hadith ni wá tó ní ma ra'a minkum munkara fastata'a an yughayyirahu biyadihi falyughayyirhu biyadihi gbogbo ẹnikẹ́ni tó bá rí aburú nínú yín tó sì ní kápá àti fọwọ́ yí aburú yẹn padà kó fọwọ́ yí aburú yẹn kó fọwọ́ kọ wàyí lam yastati' tí ò bá wá lágbára kó lọ́wọ́ fábìlì sàní kó fi ahọ́n kó lo àwọn kó fi ẹnu kó fi yí aburú yẹn padà wàyí lam yastati' nígbà tí ò bá lágbára yẹn fábìlì sàní yìí àfábì qalbihi lọ́wọ́ kan ọkàn rẹ̀ so àti sàlàyé fún wa pé gbogbo ẹnikẹ́ni tó bá ní agbára ọwọ́ tó bá lọ lo ẹnu ọlọ́run nígbà lọ́wọ́ rẹ̀ toró lágbára yẹn tíyàn bá lágbára láti bọ́ sẹ́lẹ̀ kejì ẹni tó bá lágbára ẹnu láti fẹnu wí tí ò bá fẹnu wí tó bá fọkàn kan ọlọ́run nígbà lọ́wọ́ ẹ̀ àwọn bàbá tí bu inkari munkar nìyẹn ẹ́ àwọn àsàlíbù àsàlíbù inkari munkar ọ̀nà nìyẹn so anabi sallallahu alayhi wa sallam anabi yọ lọ́wọ́ ọkùnrin yìí anabi sì jùnú a pé ọwọ́ la anabi fi kọ́ yìí wa qala anabi wa sọ pé ya'nidu ahadukum ila jamratin min narin fayaj'aluha fi yadihi ẹnìkọ̀ọ̀kan nu yín sì ní ẹ máa máa máa lọ mú ògùn náà ẹ lọ mú ògùn náà kan láti inú náà rè ẹ máa wá fi sí ọwọ́ yín ànábì fi nǹkan tó fi sọ́wọ́ yìí bó ṣe burú tó fi wé bígbà pé yẹn fi ògùn náà sọ́wọ́ bí ó ṣe máa kó nira báyẹn yẹn fàkílà lè rọ́jú lé báyìí àmà ìfẹ́ àbá rasulullahi sallallahu alaihi wasallam wọ́n wá sọ fọkùnrin yìí lẹ́yìn tánàbí lọ tán pé khud khatamaka wanta fẹ̀ bihi lọ mú òkà rẹ tánàbí sọ ní kó o sì fi ṣàǹfààní ẹnu pé kọ má wọ lànàbí ní kéèyàn má wọ lànàbí ní lọkọ fún wa lé lórí kò ní ká má fi ṣàǹfààní mi àwọn ẹyà àǹfààní tí yẹn lè fi ṣe ó lè fún ìyàwó rẹ kò sí ìwọ fóbìnrin láti wọ ó lè fún ìyá rẹ kì í ṣe ìwọ fóbìnrin láti wọ ó lè fún ọmọ rẹ kì í ṣe ìwọ ó ń gálè ta tí ó sọ dowó gẹ́gẹ́ bí alfa bàbá náà ṣe sọ nínú ìbánisọ̀rọ̀ wọn tí mo ti pè rẹ̀ yẹn qala la wallahi fakọ̀ tọrọ àhú rasulullah sallallahu alaihi wasallam anábì tó mú nǹkan tó jù ú nù tí kò mọ̀ yípe kó yọ kó gbélé mi lọ́wọ́ kó ní kí n fi sàǹfààní mi kí n má lò mọ́ni kí n kà má fi sọ ọmọ ni tó fi lè jù ú nù yẹn èmi kí mò má láyé so tá a bá wọlé yàfa alfa báwa ahmedullahu ta'ala wa ra'a wọn mú eléyìí náà wá ní àpéjúwe àṣídà bóde ṣe rí ni wọn rí ní tòótọ́ yẹn wallahi ṣídà lélẹ́yìn tòótọ́ ànábì lè kókó mọ́ sọ̀hábì yìí ni lẹ́yìn pé ànábì fi ọwọ́ òfin kọ́ ànábì sì sọ̀rọ̀ tó ní agbára ó sọ̀rọ̀ tó le lórí sọ̀hábì yìí eré ní òjòkó yọ pé inú àwọn àfáà tí alfa bá wà ń pè láàfáà wọn tí alfa bá wà ń pè láàfáà wọn tí wọ́n sì ń tìtorí wọn jà yìí táfà bá wà ń tìtorí wọn tara yìí fún ọ̀fẹ́ kí nǹkan kan ta lé yìí nínú wọn náà ẹni tó gbajúmọ̀ jù nínú wọn tí gbogbo yẹn tó gbajúmọ̀ jù wọn tí gbogbo yẹn gbé lékè láàrin wọn táfà bá wà sọ pé kò sẹ́ni tó máa kéwu tó nínú òsùn wọn táwọn yẹn so ẹni tí sọ yìí pé dáhàwá rèé ó ní kò sígbà kan tó gbọdọ̀ lé láyé dáwọ́ máa rọ̀ ní gbogbo ìgbà ni ṣẹ́tìrí pé ẹ̀yin tẹ́yìn náà fi ń sáfà ti gbé gbági báyìí ó ti gbé gbági tààrà ó ti gbé gbági so wọ́n ní gbogbo ìgbà ni dáwọ́ máa rọ̀ so kí wá kí lè bọ́lá sọ̀nù náà fàárù eléyìí sí bọ́lá gbèrú eléyìí sí nínú ọ̀ràn dáwà so insọ́fà ńlá òkú jẹjẹ pàfà yẹn sọ̀rọ̀ kan pé à pé àwọn èèyàn níkan máa ń wo ọ̀nà tí àwọn èèyàn gbà ṣe dáwà bóyó le wọ́n bá yá bọ́nà báwọn èèyàn ṣe ń ṣe dáwà náà fi máa le dáwà kankan ò le dáwà ń le lóòótọ́ ẹniyẹ sọ̀rọ̀ yẹn pé yẹn pé a pé ọ̀nà tí ojú àwọn èèyàn nìkan máa ń dàbí ẹni pé ọ̀nà tẹ́nìkan gbà ṣe dáwà fún àwọn èèyàn ó le pé kìí ṣe pé dáwà máa ń le dáwà máa ń le ìwé bá sì kéde pé àwọn èèyàn ń wò bẹ́ẹ̀ dáwà máa ń le a sì máa ń lo ṣídà fún dáwà gbogbo afa súnmọ́ ẹni lẹ́gbàá bẹ́ẹ̀ pé ad-da'watu taduru bayna al-lini wa shidda dáwà ń bẹ láàrin líle àti rírọ̀ ni ṣé bá sì yìí so ó nígbà tá a máa lo lírọ̀ ó nígbà tá a máa lo líle nínú hikma dẹ̀ ni pé wad'u shay'i fi mahallihi a ká gbé nǹkan sí ààyè ibi tó yẹ ká gbé sí ó túnmọ̀ sí pé ibi tó bá yẹ ká ti lo lean àgbọ̀rọ̀ ló ṣídà ń bẹ̀ láyé àbà nǹkan jẹ́ so gbogbo ẹnikẹ́ni tí bá ń sọ fún àwọn èèyàn tó yẹ ká lo ṣídà tó wá sọ fún wa pé ká máa lo lean níbi tó yẹ ká yẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù wà láyọ̀ fẹ́ bà nǹkan jẹ́ ni gbogbo tó bá sì yẹ ká ti lo lean rí àgbọ̀rọ̀ ló ṣídà ń bẹ̀ ibi tó bá sì yẹ ká ti lo lean àgbọ̀rọ̀ ló ṣídà tá a bá lo ṣídà níbi tá a bá lo ilé koko tá a bá lo leader níbi tó yẹ ká ti lè koko á bà nǹkan jẹ́ tá a bá nu líle koko níbi tó yẹ ká ti dẹ̀ á bà nǹkan jẹ́ hekima ni pé ibi tó yẹ kó ti dẹ̀ dẹ̀ ibi tó yẹ kó ti lè le so ibà nísìnyí òun ni manhaj àwọn al-anbiya wa salihun wa salafu salih manhaj wọn nìyẹn pé kán lé níbi tó yẹ kán ti lè kán jẹ níbi tó yẹ kán ti dẹ̀ wà ilá ẹ̀ bà nǹkan jẹ́ ẹ̀ bà nǹkan jẹ́ lọ́pọ̀lọpọ̀ so ìwà lé níbi tó yẹ kí yẹn ti lé yẹn àwọn èèyàn máa ń ka sálàṣe jù wọ́n máa ń ka sẹ́ni tó yẹn sálàṣe jù so àkọlọ́ bá dékẹ́lá kó sànù wa àbòsí dẹ̀ ń nínú àwọn èèyàn kọ́lọ́ kọ́dá kí ó ṣàforíjì fẹ́ nìkọ̀ọ̀kan wa níbi àwọn àbòsí kọ̀ọ̀kan tó sápamọ́ sọ́dọ̀ nìkọ̀ọ̀kan wa so àbòsí tí mo ní bẹ́lọ́dọ̀ àwọn èèyàn ni pé àwọn náà máa lè máwọn kan ṣùgbọ́n tá bá lè máwọn èèyàn tí wọn nínú nǹkan táwọn tí wọ́n lè má ṣe táwọn èèyàn tí wọ́n bá ṣe tán bá lè máwọn wọ́n wà ní wọ́n wà máa bínú ṣé bẹ́ẹ̀ yìí ń lè máwọn kan ni ẹ́ ṣé bíbi tá a bí ẹrú náà lá sallallahu alaihi wasallam àdé mẹ́rin wá ẹ̀ pé tí èèyàn wa bá ti ṣe nǹkan kan tó jáburú a máa forí pa lórí ṣùgbọ́n tó wáyé pàrọ̀ àta ló ṣe kódà kọjá pé n tó ṣe òtó àbí wọ́n jẹ́ déédéé kan náà á fún yẹn á bùn ní ẹgbà tààrà á lè mọ̀ ẹ̀dákun tó lọ́wọ́n àbòsí lélẹ́yìí eléyìí ò sí páyọ̀ ọlọ́run bá ń bẹ̀ ẹ̀dákun ẹ̀jẹ̀ ká lọ jáwọ́ kù ń bẹ̀ so eléyìí báyìí kò sẹ́ni tí ó máa rí irú àbòsí báyìí tó sì jẹni tó ní ìsọ́fù tínú òní máa bíi pé irú lẹ̀ ń pè wá sí i so wá jẹ́ pé àsọ̀bíyà ń bẹ lára yín pé àwọn tiwa ní tiwa ẹni tí ó bá ti sara tiwa tá àsànfàní kankan lọ́dọ̀ rẹ̀ àbí a máa wá bá ní ìbálò tó le koko ẹ̀ tó bá ti jára sí wa kódà kó se tó burú ju ẹni tẹ́ntọ̀ wọn sí lọ àbí wọ́n jọ sí nǹkan kan náà a máa fọ a máa wá wá àwọn ẹ̀rí túláàsì fún ẹni tọ̀hún irú ẹ̀rí tá a wá fún ẹni tàwọn àtàrà sí ibi tó tí ì sára wa àsọ̀bíyà nìyẹn hizbíyà nìyẹn tà á ṣubú náà ń pè wí nǹkan bá ń kọ́ lọ́n sọ wa kó ń bẹ̀ ń ṣẹlẹ̀ yín rùn láàrin àwọn èèyàn kọ́ lọ́ba àdìgẹ́lá kó kó gbé kúrò fún wa. ìbáyìí lọ kí má bàa pọ̀ ní ọ̀rọ̀ lórí àlàyé tí mo ń ṣe fún yín so ọ̀rọ̀ tí mo ń sọ yìí mo fẹ́ mú àwọn adílà eléyìí tí ó pọ̀ wá nínú Al-Qur'an nínú súnà nàbí sallallahu alaihi wasallam lórí àlàyé eléyìí báyìí so yìí ní fẹ́ pẹ́ lórí àwọn àwọn àlámọ̀ yìí kọ̀ọ̀kan nǹkan tá àfáà bá wà fàyọ kí n kó lẹ́nu pọ̀ kí n tẹ bá wo mazmúnù ọ̀rọ̀ yẹn a jẹ́ sí pé ń túmọ̀ sí pé ń fura lára wípé ànábì àfa àbáwọ̀ gbà wípé lárúbáwọ̀ kò yẹn sọ̀hábí lòun so wọ́n ní torí wọ́n ní kì í ṣe pé bóyá nítorí pé lè jẹ́ sọ̀hábí ànábì fi lè mà kò yí bá ní sìn yìí so ànábì wo lẹ́vù yìí má ní àwọn méjèèjì ni àlùfáà báwà àṣìṣe gidi lélẹ̀ tẹ́ ṣe kì í ṣe lẹ́vù yìí má ní lànábì wò ń bẹ̀ yẹn lẹ́vù ìmọ̀ lànábì wò lẹ́vù ìmọ̀ ni kì í ṣe lẹ́vù ìmọ̀ ni so ẹ fẹ́ wá pè ní bóyá astaghfirullah azim astaghfirullah azim àbóyá ká sọ pé oru yín lójú ni so ibà nítorí pé tá a bá sọ pé level ìmọ̀ ni level ìmọ̀ yẹn yóò tako àwọn tẹ́ ń defend torí level ìmọ̀ wọn ó tó ká lè pẹ̀lú wọn ibà ní sèyí level ìmọ̀ wọn hadith yìí ṣe ibi táwọn àbí ṣe lè mọ ẹni yìí ó jẹ́ dẹ̀lí lórí àwọn èèyàn tí yín tẹ̀yìn nítorí pé level ìmọ̀ wọn ó tó ká lè pẹ̀lú wọn so ibà ní sèyí so bóyá kò yé yín bẹ́ẹ̀ ni lẹ́yìn fi rò pé level ìmọ̀ nìyí kìí ṣe level iman level ìmánì kí ló dé nǹkan tó fà ní pé ṣe rí arákùnrin ti bí tánàbí sallallahu alaihi wasallam tó fi líìnù bá lóòótọ́ jẹ́ lárúbáwò oko ẹ sì mọ̀ wípé ara oko ni ara oko rèé nǹkan kan tí a mọ̀ pẹ̀lú wọn òun ni wípé wọ́n máa ń ya aláìmọ̀kan wọ́n dẹ̀ máa ń ya aláìlajú wọ́n dẹ̀ máa ń ya aláìgbọ́ ẹ̀kọ́ bá a ti báwọn èèyàn lò àti bá a ti bá nǹkan lò nígboro àmà ya ọ wá nínú hadith anabi sallallahu alaihi wasallam hadith imam mashhur dada imam ahmad gbà wá nínú musnad wọn anabi ni man bada jafa anabi ni gbogbo ẹnikẹ́ni tó bá gboko yọ gọ̀ anabi ló wí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá ti lè gboko yọ dàrẹ́ bẹ́ẹ̀ bá ti lè gboko yọ ọ̀rọ̀ mi bẹ́ẹ̀ bá ti lè gboko yọ násù ẹgbẹ́ kò yẹ bá ní so anabi sallallahu alaihi wasallam lọ sọ bẹ́ẹ̀ so nítorí ẹ ẹni tó yẹ pé oko ní ń gbé bá a ṣe bá a lò nítorí ìṣesí àwọn ará oko tá a ti mọ̀ pé àwọn eléyìí wọ́n máa ń wọ́n máa ń darẹ́ bẹ́ẹ̀ kọ́ lábàárà gbòòrò nítorí pé àwọn méjèèjì àwùjọ tán gbé tán ti dàgbà yàtọ̀tọ̀ síra wọn àwùjọ eléyìí tẹ́lẹ̀ yìí gbé tó ti dàgbà rí ẹ̀kọ́ wọ̀ ń bẹ̀ ẹ̀kọ́ fọ́n ká ń bẹ̀ so tó bá ṣe aburú rèé a lè mọ̀ fún ní excuse lórí aburú rẹ̀ ká lè mọ̀ so àwùjọ títọ̀ ń gbé àwùjọ tó jẹ́ sí wípé ojú dúdú bẹ́ẹ̀ ni òun ti ẹ̀rẹ́ tó bá ṣe nǹkan àlìfojúfò fún nítorí pé ìjẹ́ ara oko rèé so yíba nísìn so mavinna jahal ni àti pé zọ́hírọ̀ kan nínú àwọn zọ́hírọ̀ jahal òun náà ní kíyàn gboko wà ta bá ríyàn tó gboko a lè fún lẹ́ skills tá nífẹ́ tó gbègbòrò nítorí pé yìí mọ̀ fún ká láwùjọ tí wọn ojú dúdú láwùjọ tí wọn yàtọ̀ fẹ́ tó wà ń gbòrò eléyìí lọ́fà tánàbí sallallahu alaihi tó fi bá lò bẹ́ẹ̀ ìdẹ̀ fún ilẹ̀ rí lórí ẹ̀ nínú àgbọ́yé sáràfù umma nínú àwọn sálàfù wípé bá ṣe máa ń bá roko lò yàtọ̀ fún bá ṣe máa ń bára ìgboro lò sẹ́mọ̀ yí pé ara oko yìí là ń pè ní bádáwí ara àgbòrò là ń pè ní hadori so bádáwí rèé ẹni tó já roko rèé ẹ lè fi bá ṣe ba lò nínú ìmẹ̀sìn àtàwọn àlámọ̀rí tó yẹ pé ó lè má gbọ́yé nítorí dídúkọ rẹ̀ ẹ lè fi wé bá ṣe fi bára àgbòrò lò níbi tí mà fọ́nká eléyìí lọ́fà ló fi jẹ́ sí pé tá a bá lọ wọnú hadithu kan ó wà nù sahih Bukhari hadithu yìí wà nínú as-Sunan al-Kubra pẹ̀sẹ̀ jẹ́ nǹkan tinú sọ̀rọ̀ Bukhari kí n wá lò papọ̀ pẹ̀lú ziyada kan tí ó wà nínú as-Sunan al-Kubra li Bayhaqi káfí gbàgbọ́ yé méjèèjì papọ̀. hadith yìí rèé wọ́n gbà wá látọ̀dọ̀ as-Sa'ibu ibn Yazid ni as-Sa'ibu ibn Yazid qal ó sọ pé kuntu qa'iman fil masjidi fa hasabani rajulun olóhùn jẹ́ni tó dúró sínú masalasi anabi sallallahu alaihi wasallam ọkùnrin kan wá lẹ òkò kékeré kan mọ́ mi lóko tí ó lè ṣèyàn léṣe òkú kéékèèké náà pè ní òkú táwọn wí kò lè ṣèyàn léṣe fàhásọ́bà ni rajulun ọkùnrin kan wà lẹ òkú kékeré kan mọ́ mi fanazartu olóhùn wa wò pé tá ń lẹ̀ mí lóko yẹn fàyídà Umaru ibn al-Khattab olóhùn ó rí báyìí lọ́ba di bàbá àgbàlagbà ló di <laughs> Umaru à Umaru rèé ọlọ́run lọ́lẹ̀ mí lóko yìí tó ó rí pé bàbá àgbà ni Umaru ni fàkọ́ọ̀là Umaru tí mo ń pè ní bàbá àgbà yẹn ẹ ti mọ̀ pé aláṣẹ gbogbo mùsùlùmí nù alágbára ni ṣètì ọ̀dọ́ sábà ń sìn kí Umaru tó di aláṣẹ mùsùlùmí gan gbogbo sọ̀hábí wọ́n bẹ̀rù ẹ̀ wọ́n dẹ̀ respect ẹ̀ pé eléyìí <laughs> so kódà ńgbà tó wà lásìkò jàhílíyà tó wà nínú kúfúrú gbogbo yẹn lọ ibi tí Umaru bá wọ̀ wàláì <laughs> gbogbo yẹn mọ̀ pé kónkálukú pa lọ́lọ́ ni o <laughs> so tó bá fẹ́ tó bá fẹ́ pàdé tó bá fẹ́ lọ bọ́ọ̀lù ọba rẹ lálejò so aláṣẹ mùsùlùmí ni lọ́jọ́ Umaru bin فقال اذهب فأتني بهذين فقال اذهب فأتني بهذين Umar wá sọ fún pé lọ bá mú àwọn méjì àwọn méjèèjì tó wà lọ́kàn lọ bá mú wọn wá faji'tu bihima ó lóun bá mú wọn dé sọ́dọ̀ Umar ibn al-Khattab qala man antuma Umar ní ta lè yín méjèèjì rí ná ta ni yín bùlẹ̀ ti jẹ́ náà ju ara yín kí n gbọ́ aw min ayna antuma àbí bùlẹ̀ ti wá gan-an ẹ̀sọ́ bẹ́ẹ̀ sí bùlẹ̀ ti wá qala ọlọ́run ní káwọn méjèèjì yìí tí wọ́n sọ òdodo bíi tí wọ́n ti wá o wọn àmọ́ ìdí tọ́fà tí Umaru fi ń béèrè ìbéèrè lọ́wọ́ wọn kọ́ọ̀lá àwọn méjì sọ wọ́n panu pọ̀ lẹ́ẹ̀kan náà pé min ahli Taif làárọ̀ oko làwa o Taif la ti wá o ṣẹ́ẹ̀tìmọ̀tán pè ní Taif ibi táwọn ti gbé dáwà lọ nígbà tó wà mọ́kà tán lẹ́ lóko bọ̀ yẹn tó ju dúdú yẹn wọ́n ní min ahli Taif lẹ́yìn ìlú làwa wa Taif làwa wa ìlú Taif là ń gbé hmm. kọ́ọ̀l Umaru sọ pé law kuntuma min ahli al-baladi Umaru ní ah èyí bá ṣe pé tó bá jẹ́ pé ẹ bá lọ jẹ́ aráàlú ni aráàgbòrò Madina yìí ni la àwòjà àtúkù máa ìyìnbá nà yín ṣe léṣe wà láì ìyìnbá nà yín ṣe léṣe tó bá jẹ́ pé ẹ bá jẹ́ ará ìgboro Madina ni nínú Asnan Kubra ti jẹ́ bẹ̀hákì òun ti dọ́rba sí mo sọ pé mo fẹ́ kó ìyìnbá kọ̀ọ̀kú ní la àwòjà àtúkù máa dọ́rba ìyìnbá fi lùlù yín ní ọ̀rùn ìyìnbá fi lùlù ṣe yín ní èsè tarfahani aswatakuma fi masjidi rasulillahi sallallahu alaihi wa alihi wa sallam ẹ̀yin méjèèjì ẹ̀ ń gbé ohun yín sókè ẹ̀ ń pariwo nínú mọ́sálásí ànẹ́bí sallallahu alaihi wasallam bẹ́ẹ̀yàn ah, bá dán wò tó bá jẹ́ para Mẹ̀dínà ni wàláhì yóò jẹgba nítorí pé a expect pé ibi tí màá tàn káde Mẹ̀dínà kẹ́nìkan tó wọ mọ́sálásí ànẹ́bí kan máa pariwo àmọ́ excuse mo fún yín ni pé ara oko nìyí aláìmọ̀kan ni ẹ̀ lè mọ ti ń ṣẹlẹ̀ ẹ̀ wù nǹkan ó túmọ̀ sí pé bá a ṣe ń bá ara oko lò ó yàtọ̀ sí bá a ṣe ń bára ilé lò eléyìí làbá báwọn gbọ́yé nínú hadith yìí àwọn kan sáyọ fíkè kan nínú hadith nígbà ẹ̀tí ọ̀dọ̀ sáà báyìí sí ó ṣeé ṣe bóyá torí dìfẹ́ǹsì tá a fà fẹ́ ṣe bóyá náà lọ́fà tí àfà sáfin kan sáà ń tẹsẹ̀ bọ́sẹ̀ káàkiri báyìí kọ́lọ́ dákúkọ́ láǹkọ́ bá sànú àfà kọ́ bá sàlékún dáadáa wọn. so bóyá torí dìfẹ́ǹsì tá a fà fẹ́ ṣe fáwọn èèyàn wọn tí wọ́n níta ṣubú fún so bóyá torí ẹ̀ fi ń ṣe nǹkan tí wọ́n ṣe yìí torí pé èmi ò mọ bí èèyàn ṣe ń yọ fíkì báyìí láyìíká tí ẹ wo kí ni fáàmù so yé báyìí nísìnyí so wàláì so tí ẹ bá ṣe pé kọ́lọ́ èèyàn gbọ́dọ̀ bá àfà lò bí àfà ṣe ń báyàn lò ní nínú àwọn ọ̀rọ̀ tí wọn ìbá ìṣòro àwọn àfà ń fi àwọn allegations kankan èèyàn tó jẹ́ sí pé káì tó bá jẹ́ pé èèyàn fẹ́ bá wọn lò bẹ́ẹ̀ ni ah èèyàn so yóò kò ní kò ní fẹ́ wà pa so a ní bá lò báwọn ṣe ń bá wa lò inshallah so ìbá ní sìn yìí so mo mọ pé tó bá jẹ́ sí pé àtìkè bá ṣe pé rọ́dù lórí alùsùnà sálùsùnà tó bá kú ní dídà ni mo ń ṣe rọ́dù lé lórí ni ah mo mọ àwọn ibi tí mo ti lè tí mo ti lè hook àwọn afáàgbà wàláì bẹ̀tì nítorí pé alùsùnà ń ṣe rọ́dù fún alùsùnà ni ẹyẹ mo jẹ ṣàlàyé nínú sílsílà wa lákọ̀ọ́kọ́ tẹ́ ẹ bá gbàgbé pé àwọn afáàsùnà máa ń ṣe rọ́dù fúnra wọn àwọn sọ̀hábà máa ń ṣe rọ́dù fúnra wọn àwọn sọ́láfù máa ń ṣe rọ́dù fúnra wọn ó dẹ̀ ní bí wọ́n ṣe máa ń ṣe yàtọ̀ sí bá yẹn ṣe fún níbídà àwọn èèyàn tí ń gbọ́ mi náà mọ̀ pé tó báyìí pé jàbàtà ni mo ń ṣe fún ni ààyè ìpín ní mo báyìí ha yóò ti láwọn ibi tí ń ti fàyọ kódà yìí ní kò ní jẹ́ báyìí nìkan yóò láwọn nǹkan tí ń fàyọ gidi gan ṣé wàá nìsín tí ń sì so ṣùgbọ́n torí pé àfa táwọn sọ yìí kọ́nà balika kúrò kó sàlékún dáadáa wọn àfa súnmọ́ ni akàrí pé wọ́n ṣàṣìṣe lórí àwọn ọ̀nà yìí tá a ti ń ra ìkàpé kékeré ní ìkọjọ sábàbí dáadáa fún wọn so yìí bá nìsín lórí àwọn defence tá fẹ́ máa ṣe tó fẹ́ máa mú wọn ṣe ń tí ò kí wọ́n ṣe yìí so kọ́nà balika kúrò àwọn kí ó ṣe àtúnṣe àfa àti àwa náà. naam ẹ wo bí àfa ṣe ń yọ fíkì bí tí mo lọ nìyẹn bá ṣe ń yọ àgbọ́yé nù hadith so nǹkan tó dẹ̀ ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn nígbà tẹ́ ẹ mú ọ̀rọ̀ badawi tẹ́ ẹ mú wá àti ọ̀rọ̀ hadori tẹ́ ẹ wá ní lẹ́vù ìmánì ni ànábì fi bá wọn lò bẹ́ẹ̀ ẹ mọ̀ pé lẹ́vù ìmọ̀ lẹ́vù exposure wọn ànábì fi bá wọn lò pé ẹni yìí ń tó ṣe yìí nínú mọ́ṣáláṣí yìí bàbá àràgbò ẹ̀yin náà ẹ̀yin náà imagine káràgbò kan bọ́ sí mọ́ṣáláṣí kọ́ máa tọ̀ àbẹ́sẹ̀ bá lọ yàtọ̀ fún ará oko kan tí ó màkàmàkà fẹ́ gbójú rẹ̀ dúdú tí bá ń tọ̀ sílẹ̀ fún lẹ́skíìsì pé ah, níbo ló ti wá ní wọn láròkò ah, ní àárò kò wọn ní ń lò wọn àwọn ọmọ bá ti bá rú àyè báyìí lò rò pé kinní ni so internally fún ọdún yẹn so ẹwu ilé náà ni wọn bá rún náà ṣe yìí so ẹ báyìí nísìnyí so ó ní umaru ẹwu nísìnyí umaru ní tó bá jẹ umaru bá wọn lò pẹ̀lú ẹlẹ̀ nígbà tó rí pariwo kò ní wọn ó wá ní láòkún túmọ̀ mi àhàlì balàdì tó bá jẹ́ pé ara lé nìyí ni tó bá jẹ́ pé ara lù ní la àwùjá àtúkùmọ̀ ìbá nàyìn sí léṣe ọwọ́ èlé ni ìbá fi bá yín lò ṣídà ni ìbá lò fún yín ilé kókó ni kódà ibi tí ìbá lò kódà ibi ilé kókó bí táwọn èèyàn gbọ́ yé dé rẹ̀ ọ̀dá wà kódà ó lè fa lúlù ńgbà mi ó lè fa lúlù ńgbà mi à ẹ̀yin èrí ni ẹ wo bí ẹ wo ìjìyà ọlọ́run ọba lórí ẹni tí máa ń ṣe zìnà ni ṣídà kọ́ nìyẹn ni ẹ wo ìjìyà ọlọ́run ọba lórí ẹni tí máa ń mutí ni ṣídà kọ́ nìyẹn ni ìlékò kọ́ nìyẹn ni ẹ wo ìjìyà ọlọ́run ọba lórí ẹni tó bá lórí ẹni tó bá pààyàn ni ẹ ṣídà kọ́ nìyẹn ni ẹ wo ìjìyà ọlọ́run ba lórí ẹni tó bá ṣe kúfùrù ni ṣídà nìyẹn gbogbo àwọn kan yìí làwọn èèyàn gbọ́ yé tó yẹ báyìí ní ìsìn táàfin pé dáwà máa ń le dáwà nìyẹn nǹkan àrùn mú nǹkan àrùn ni ọlọ́run ọba jẹ́ kíkéwé yí àwọn èèyàn torí ọlọ́run ọba o báwo làwọn ẹni fojú tó fún ojú tó tínrín wo ìmọ̀ báyìí wàláhì ó jẹ́ nǹkan tó bà nínú jẹ́ púpọ̀ àwọn èèyàn ń ṣe àárín fín tó pọ̀ sí mà wọ́n dẹ̀ ń fojú tó fún wọn fi ń wò èlé òde mọ́ nǹkan tá fi ń mẹ́jọ́ mọ̀ wàláhì àwọn èèyàn ti sí oṣù wọn wọ́n ti sí oṣù wọn wọ́n ti sí ìlò láwùjọ wáyé wàláhì àfikọ́ lọ́ba àdékà kọ́dà kó sànù wọn kọ́dà kó sànù gbogbo alápapọ̀ ni ìyìnbá máa ń nà yín ṣe léṣe máa ń nà yín bàjẹ́ ìjẹ́ máa rò sọ fún wọn nìyẹn ṣùgbọ́n torí pé wọ́n jára oko wọ́n máa rò fi líìnù bá wọn lò pé ha ayé ṣe bẹ́ẹ̀ o ẹ ṣe bẹ́ẹ̀ nítorí jọ́mi o ṣe é báyìí ẹ wò ẹ kó papọ̀ mọ́ hadithu mambada jafa ilé tí mo mú wálẹ̀ kan so a ti gbọ́ yí wípé in tó fà tánà fi bá wọn lò mẹ́yẹn nìyẹn ṣe é báyìí now <clears throat> nínú àwọn nǹkan tó tún wá ṣẹlẹ̀ nínú hadithu yìí tí a tún gbọ́ yìí nínú hadithu yìí bákan náà tí anabi fi bá wọn lò bí anabi ṣe bá wọn lò yìí ó ní wípé ṣe rí nǹkan dáná sọ lọ́sàn-án fi bá ẹni tó ń tọ̀ sínú mọ́sálásí lónìí tó fi bá a lò bẹ́ẹ̀ ni pé inú àwọn fíkì ní táwọn olùmọ̀ tó yọ ń bẹ́ẹ̀ afá bàbá ṣe ìṣàrọ̀ sílẹ̀ báyìí wọ́n sì tọ́ka síbẹ̀ lẹ́tẹ̀jìn kan àfẹ́ lónìí dídí yẹ nínú àwọn nǹkan tí kò jáde nínú nǹkan tó afá bàbá sọ. now ṣe rí ẹni yìí tí àwọn sọ bàbá ṣe jágbe mọ́ yìí tí wọn ràn bá lọ sílẹ̀ wọn ó kà sílé wọ̀ bá wọn ó kó jìnnìjìnnì bá tán bá kó ẹ rí pé aburú ti kọjá ojú kan aburú ti fọ́n ká nìyẹn bákan náà ìtọ̀ yẹn ó ta sí lára aburú tó lékún torí kítọ̀ tó ta sí yẹn lára ànọ́dà aburú ni tán bá dẹ̀ fílẹ̀ tó farabalẹ̀ tọ̀ sójú kan yẹn wọ́n rọra ṣe àfọ̀mọ́ aburú ojú kan yẹn kò ní jẹ́ sí pé aburú ọ̀fọ̀n káàkiri aburú tó wá pọ̀ káàkiri káàkiri mọ́ ẹlẹ́ẹ̀kẹta ni pé tán bá ṣètọ̀ mọ́ dìbì bẹ́ẹ̀ ó lè da ìsànṣe lára kí ìṣètọ̀ tí ó mú tí ó tún máa wá ṣe tọ́jú ara rẹ̀ ó dàbúrú ẹlẹ́ẹ̀kẹta ànábì sallallahu alaihi wasallam wá ní kí wọ́n fi arákùnrin ilẹ̀ lórí ìṣesí tó wà yẹn kó tọ̀ tán bẹ́ẹ̀ ká wá sí àtúnṣe ibẹ̀ yẹn nítorí ìtìkọ́rú àkọ́fì dọ́rọ̀ rẹ̀ yẹn ìrọ̀tìkárú àkọ́fì dọ́rọ̀ rẹ̀ yẹn tí aburú méjì bá wà ńlẹ̀ tí méjèèjì ò lè mọ́ ṣẹlẹ̀ ẹ̀fọ́ múlẹ̀ tó fúyẹ́ fi tẹ́lẹ̀ tó ṣe kíni tó tóbi dànù àkọ́fì dọ́rọ̀ rẹ̀ yẹn ni pé ìtọ̀ tí ń tọ̀ lójú kan yẹn dọ́rọ̀ lọ́rọ̀ wùtí aburú ti fọ́nká ìtàn yóò ta sí lára ó ṣe ṣe kẹ́kà rẹ̀ bà ní bá nìsín so eléyìí ló wà nínú hadithu tí alfa báwa mú wá tí wọ́n sì lò ní ìlòkulò yìí tọ́lọ́ bá lè kẹ́kọ́ dáhùn kó sànù wa ẹ wàá sí mo sọ pé ó ṣe ṣe kọ́jọ́ pé alfa báwa bóyá wọn àgbọ̀ yé ni tàbí tá a sì ran kàn yẹn sí wọn àrùn kan síbẹ̀ bẹ̀ ìgbà tí ìhìtìmáàlù bá ń bẹ àmì gbogbo àwọn ìhìtìmáàlù àti tọ́ bá wà hadithu ara oko tí wọ́n lò pẹ̀lú ọ̀rọ̀ lílù tánàbí lò pẹ̀lú tó fi lílù bá lò yẹn kọ̀ bá wọn wí torí pé wọ́n yé sáré oko tiwọn ara àgbòrò làwọn tiwọn ẹlẹ́ẹ̀kejì wọ́n yé sáláyì màkan tá a sọ wípé ìdí tó fa tánàbí fi bára àgbòrò lò bẹ́ẹ̀ torí pé ìmọ̀ ti fọ́n ká ní gbòrò mẹ̀dínà kọjá kíwọ̀ tó máa fi òka góòdì sọ́wọ́ anábì ti kọ́kọ́ kọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé ẹnì kankan gbọ́dọ̀ fòka góòdì sọ́wọ́ mọ́ tó bá fi lè mú ọfù síra yóò sọ́wọ́ ìkanu méjì ni ìmọ̀ kọjá sí pé ó sàṣe tó níbi ìwámọ̀ tó yẹ kó ní nípa ẹ̀sìn tó fi lọ tó fi lọ mà tó fi lọ níbi tó yẹ kó ti mà sẹ́rí gbogbo àyìmọ̀kan téèyàn bá ní níbi tí ó ti rọrùn kéèyàn gbé àyìmọ̀kan yẹn kúrò àyìmọ̀kan òye excuse yẹn ni pé ibi tó yẹ pé ó ti ráwọn èèyàn tí ó kọ ẹ táìmọ̀kan ó fi kó fún ọ ọwọ́ aláìmọ̀kan ni onírú àwùjọ yẹn wà láwọn ìfà àyìmọ̀kan excuse torí pé tó bá ń fi àyìmọ̀kan excuse ayé pé àyìmọ̀kan ti dáa jù máa lọ nìyẹn tó bá yẹ pé ìmọ̀ ni ọmọ kó bá ni tí ọmọ kó bá ni tí ọmọ kó ni tí ní ìyẹ̀jẹ̀ ọba pé ní ẹ̀ bá ti mọ̀ ni ọmọ dára àkákú mọ́ mọ́ kó kálukú mọ́ sá fún mọ́ báyìí pé òun láfi là so ló jẹ́ pé àwọn àfẹ́yẹ gba jáàlù gẹ́gẹ́ bí ọ̀rọ̀ lọ́wọ́ yẹn àwọn kì gba ìmọ̀ gẹ́gẹ́ bí excuse lọ́wọ́ yẹn tó bá jẹ́ pé ibi tó yẹ ibi tó wà ibi tó ti lè kọ́ ìmẹ̀sìn tí àìmọ̀ kan fi kú òfin ni tó bá ń fa ìmọ̀ kan sí àríwá aláì wọn àìní kan sí àdínì lélẹ̀ kì í ṣe aláìmọ̀ kan àdínì aláìní kan sí àdínì ni o lè búrí kò bí ẹ̀sìn ọlọ́run àdínì ni kì í ṣe aláìmọ̀ kan àdínì so yẹ báyìí nísìnyí so yíyún ọ̀nbẹ ṣùgbọ́n ilé ibà èrè inú inú oko ló wà bóòlù ti fẹ́ mọ̀ pa ìtọ̀ sí mọ́sálásí àdéjọ pé màá bá da àjáfà bí èèyàn bá ti gboko yọ gọ̀ tí èèyàn bá ti pé èèyàn bá gboko ó darẹ́ náà kí èèyàn bọ́nu mọ́sálásí ibi tí gbogbo àwọn èèyàn jòkó kò sì bẹ̀rẹ̀ sí kò sì bọ́ sí kankan kọ yọ̀dí kọ́ máa tọ̀ sẹ́wọ̀n pé ìṣesí àròkọ ni ẹ̀rẹ́ kí èèyàn náà mọ̀ pé ah, ẹni yìí ó tún wá ṣàròkọ ṣùgbọ́n fà eléyìí báyìí ni àwọn ẹ̀yìn àwọn ìmọ̀ tó wẹ́ tó wà nínú nǹkan yìí kọ́nà bàlẹ́ kẹ́kọ̀ọ́ dáhùn pé ó sàmì ní kọ̀ọ̀kan wa náà ṣé wá rí káṣe káfi ṣídà báwọn èèyàn lò onímọ̀ wá ni pé ṣe rí àwọn ṣé ẹ wá fi àwọn ti èèyàn tí tẹ̀yìn dìfẹ́ǹdì lórí àwọn aburú tó kún ọwọ́ wọn yìí inú àwọn káfà bá wà ń ṣe tó sì jẹ́ sí pé ó yẹ káfà bá wà lọ gbìyànjú àti change lórí ẹ̀ ni pé afábà wọ́n fẹ́ máa gbé sójú àwọn èèyàn gbígbà yìí pé aburú kan péré làwọn eléyìí ṣe tá a fi torí ẹ̀ tá a fi torí ẹ̀ lé mọ́ wọn pé wọ́n kàn wọ́n kàn sọ pé ká máa bá àwọn ẹlẹ́gbẹ́ ṣe náà ni afábà ah, wà ọ̀rọ̀ kìí ṣe ẹyọkàn tó bá sì rú yín lójú ẹ kí n ẹ jẹ́ kí mi àti yín káàdì jọ gbé yẹ̀wò kí n fìyànjú àti nà hàn yín ń kà fún yín bámú lára wọn ní àwọn àìdúródédé lórí manhaju wọn àti pé tó bá jẹ́ ẹyọkàn ni ta ló sọ fún yín pé ìyapa ẹyọkàn nínú manhaj ta ló sọ pé kò tó láti sọ fún yín pé èèyàn ò sí lórí manhaj mọ́ pé èèyàn kì í sáré sunna ta ló sọ fún yín bẹ́ẹ̀ ẹmú jẹ̀dí ìlú wa kó dìgbà tó bá tó pé méjì mẹ́ta mẹ́rin márùn-ún ṣé bí irú nǹkan sí jàbàtà náà ń sọ náà lẹ́yìn náà ń sọ yìí tá a sọ fún oúnjẹ àbàtà pé ah ó sì ń pèèyàn ní kèfèrí torí síbí síbí kúfùrù lọgbà sí lọ́dọ̀ rẹ̀ dídí àníjọ́ ni ah irọ́ làwọn ọmọ yẹn ń pa mọ́ mi o àníjọ́ òun máa pèèyàn kèfèrí pẹ̀lú síbí nìkan pẹ́ pé síbí nìkan ló kó sí tí wọ́n á pèèyàn kèfèrí sẹ́tìrì ìfẹ́làkáyà àwọn ìṣeré àwọn àtẹ̀rí pé síbí kúfùrù ni àdéhìí ṣe kúfùrù ó ní kúfùrù ni ah, ẹni tó bá wà ló ń kọ́ sí májèmá pé ah tó tó bá ẹyọ kan kúfùrù ẹyọ kan wà tó gbìyànjú àrè kó ní Islam ó dìgbà tí kúfùrù bá tó pé mélòó ẹ̀dá pẹ̀ ẹni kíjà bàtà mẹ́rin wá àfàbáwa náà ẹni kíkà pé ó dìgbà tí khilafu bá tó pé mélòó tó bá jẹ́ pé khilafu manhaj ni tó sì jẹ́ khilafu jawhari tó bá jẹ́ pé khilafu jawhari ni bí irú ilé táwọn ìdàkà ṣe rọ̀ yín tó ń pèpè rẹ̀ yìí ó dìgbà tó bá tó pé mélòó ká tó sọ yìí pé a ẹni ò sí lórí manhaj ma abẹ́ ti gbàgbé nǹkan tí imam ahmad sọ nínú usulu sunna ni pé hadihi usulu wa oni wa hadihi usulu lazima gbogbo àwọn eléyìí ni ìpìlẹ̀ tó jẹ́ ọ̀ranyàn allati man taraka minha khasla lam yaqbalha wa lam yu'min ilé tó yẹ pé tí yẹn bá fi ẹyọ kan lẹ̀ nínú gbogbo àwọn kìíní ẹyọ kan ní mọ́mọ́ mẹ́rin sọ mọ̀ntàrọ̀kà minha khoslatan mọ̀ntàrọ̀kà minha khoslatan ẹni tó bá fi ẹyọ kan lẹ̀ nínú àwọn usulu yìí lam yaqbalha kò gbà wọlé wa lam yu'min biha kò dẹ̀ nígbàgbọ́ sí lam yakun min ahliha kò sínú àlùsùn náà mọ́niyẹ ìmọ̀ mọ́mọ́ sọ pé ẹyọ kan ẹ̀yin sọ pé ṣe bá ẹyọ kan náà nìwọ́n kò sí afábáwá ẹ̀dá kun torí ọlọ́run bá ẹ ṣàtúnṣe àwọn kìíní ìfà ẹ ṣàtúnṣe àwọn kìíní yìí o àwọn dìfàáàtì tẹ́fẹ́ máa ṣe yìí wallahi yín táwọn tọ̀hún náà ń ṣe nìyẹn o yín táwọn tọ̀hún náà ń ṣe wọ́n ń ṣe dìfáwò fáwọn ẹlẹ́gbẹ́ ni o náà lẹ́yìn náà ń ṣe yìí o fáwọn tọ̀hún náà fáwọn tí wọ́n ti dìbà tó pọ́n jẹ́yàn ti yín náà sọ pé àwọn tọ̀hún náà jẹ́yàn ti wọn làwọn náà fi ń defend àwọn náà máa ń tọ́pa wọn pọ̀ o wọ́n mọ bí tẹ́ ti jọ dípọ̀ tẹ́ fi ń defend wọn ẹ̀yin náà mọ bí tẹ́ ti jọ dípọ̀ tẹ́ fi ń defend wọn o èyí sábà ẹ̀sẹ̀ ẹ̀yin náà sì gbà pé tí wọ́n ń ṣe ọ̀dà àjẹ́ pé tẹ́yìn náà ń ṣe ọ̀dà náà nìyẹn torí àwọn náà ń ṣe dìfáwò fáwọn ẹlẹgbẹ́ náà ni ẹ̀yin náà sì ń ṣe dìfáwò fún wọn ó sì ní tọ́pọ̀ àwọn àtàwọn ẹlẹgbẹ́ pọ̀ tẹ́ fi ṣe dìfáwò fún wọn ó ní tọ́pọ̀ ẹ̀yin àtẹ̀yìn àwọn náà pọ̀ tẹ́yìn náà fi ṣe dìfáwò fún wọn àbí gbogbo orú àwọn dìfáwò àti tẹ́ ń ṣe fún wọn èyí tẹ́ ń ṣe kìíní ṣe é ṣe fáwọn afá alùsàdáni dàúdà nìyí tẹ́ fi bọ́ sí lecture tẹ́ fi hazaro àwọn èèyàn nípa àwọn àtọkùnrin àti obìnrin ẹ dákun ẹ ka khilafatul manhajiyya tí àwọn afáàdà olùdókòwò pakó sí tó fi di pé hazaro wọn ẹ tí ó dáná sí àbí torí pé tó bá jẹ́ pé èèyàn kan tó tá a gbá tiẹ̀ tó jẹ́ èèyàn tí wá bá ti lè ṣe nǹkan a máa fọwọ́ pa lórí tó bá jẹ́ pé àta ló ṣe tí èsì èèyàn ti a máa wá lé máa koko à ilé ìbáyìí òsùn wọn tí ò dání ó dàbí kó yẹ kẹ́ yí padà wàláì ha ṣé yí báyìí nísìnyí so ẹ lè máa fa ustadani dawudani ẹ lè mọ́ wọn gidi gan débi pé kódà tí wọn ò ṣe ẹni wọn ṣe ẹni tí ó bá fẹ́ jà mẹ́yìn àkọlọ wá kí sẹ́ẹ̀tì yẹn ibi tí wọ́n ti tàbí tàbí hazard àwọn èèyàn tàbí sọ̀rọ̀ yẹn lára nípa òṣàlá níjà òdà kódà wọn ni wọ́n ń pa àwọn èèyàn kèfèrí kódà wọn lọ́rọ̀ wọn tó burú ju àwọn jàbátà lọ wọ́n ní ọ̀rọ̀ wọn tó burú ju àwọn jàbátà tó pé wọ́n ń pe àwọn èèyàn kèfèrí inna lillahi wa inna ilayhi raji'un ẹ lè gbọ́ láyé ẹ sì lè gbọ́ lẹ́nu tèmi pé mo sọ pé wọ́n pè wọ́n pè èèyàn kèfèrí tẹ́bá wá sọ wípé ẹ̀rin àti gbìyànjú lórí wọn wọn gbọ́ ni a béèrè wípé ṣé àwọn dàkátì ọ̀rọ̀ ìyá gbìyànjú lórí tiwọn náà àbí ìgbìyànjú ta sí lórí àwọn dàkátì ọ̀rọ̀ àṣírí àwọn dàwùdá ni ẹbí wọn lérí ẹbí àfáà bá wà lẹ́rìí pé ìgbìyànjú ọdún mélòó lẹ sí lórí àwọn dàwùdá ni kó tó di pé hazara àwọn yẹn nípa wọn ìgbìyànjú ọdún mélòó la ṣe ń bàbọ̀ lórí àwọn dàkátì ìgbìyànjú ọdún mélòó la ṣe ń bàbọ̀ lórí àwọn dàkátì ẹ wa tá a ṣe ń ìgbìyànjú ọdún mélòó lẹ́yìn ṣe lórí àwọn àdàkátìrọ̀ tẹ́ fi rò pé àwọn àdàkátìrọ̀ yìí ó nídìí ẹ ṣe sùúrù o èèyàn ọ̀rọ̀ tó wà ní ẹ sùúrù ẹ ṣe máa sọ ẹ sùúrù yẹn lórí ọ̀rọ̀ àwọn ustazani dawudani ustazani dawudani ẹ ṣe máa fi irú sùúrù yẹn kẹ́ máa ṣe wà sí sùúrù ẹ̀yin gẹ́gẹ́ rẹ kọ́kọ́ bọ́ọ̀tà aláyé tẹ kọ́kọ́ hazara àwọn èèyàn nípa wọn síwájú kájà tó bí èmi léèrè níjọ́ tán bí èmi léèrè tí mo fi sàrà nípa dùkúrù tí ẹ ń dífẹ́ǹdì àti àwọn ustazani ustazani dawudani ìjọ òlèmí bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ nípa ustazani dawudani ṣé bíjọ́ tán wá bí mí náà ni ẹ́ tí gbogbo tó fọ́nká wọ́n bí mi léèrè nípa wọn àti dùtúrù tẹ́yìn defend mo fi sọ ẹ màgbà tẹ́yìn ti hazaro àwọn èèyàn nípa alùsàdáni dàwùdáni ni ẹ dákun ẹja ní ìsọfò ẹja ní ìsọfò ọlọ́run bó bí wa ẹ màgbà tẹ́ kí ló dé tẹ́ fi hazaro àwọn èèyàn nípa wọn ṣe bí nítorí pé wọ́n ń ṣe tahziru fáwọn tẹ́ nífẹ̀ẹ́ náà ni pé báyìí nìyí ẹnu nǹkan tí wọ́n kó sínú ni pé ah, ẹni àkéyàn ah, lóun rí àṣìṣe fifty lára Dr. Aláró àṣìṣe fifty àsóhun nìkan ní sọ́kà kiri ni ṣé bí àwọn nǹkan tẹ́ fi àdára àwọn èèyàn nípa wọn náà ni pé ọ̀rọ̀ wọn tí wọ́n tún lè onídídí àníwọ̀n kankan tẹ́ fi àdára àwọn èèyàn nípa wọn nìyẹn manhaj mélòó lẹ́rí tí wọ́n kó sí ìgbìyànjú mélòó lẹ́ ti ṣe lórí wọn ọdún mélòó lẹ́ ti ṣe sùúrù pẹ̀lú wọn tẹ́ fi sa wọn yẹn jàbàtà ọdún mélòó lẹ́ ti ṣe sùúrù lórí ẹ̀ tẹ́ fi tẹ́ fi ṣe kínní tẹ́ bá sọ pé jàbàtà àfídà ló kó sí àwọn eléyìí náà kó sáfídà àbí àlùwàláwà ìbàrọ̀ yìí òye bá ní sèyí so ẹ má sí ẹnì kankan gbọ́ o ẹ tí wọn sábà ń sìn ẹ má sí ẹnì kankan gbọ́ so àwo pé àwọn wọ̀nyí ní kéferì ọlọ́run sì ní jẹ́ láyéláyé kódà tá a bá rẹ̀ ti ń pè wọ́n kéferì wà lọ́ọ̀yà lè máa dẹ̀ gbógun ti pé gùlúwù lélẹ̀ tó ń ṣe tó ti bẹ́ẹ̀ rí àní fọwọ́ yẹpẹrẹ mú wọn àní sọ pé onísùnnà ni wọn láyéláyé àní ṣàfihàn àní ṣàfihàn so yíba nísìn ẹ dákun ẹja lọ kíyèsí ra wa gbogbo ẹnikẹ́ni tí bá máa ń ronú tí bá dẹ̀ lé tí bá fi ń gbọ́ràn ẹ̀yẹ iná ẹ̀rú sáwọn kókó kókó yìí náà ó sì jẹ́ pé tó irú àwọn nǹkan yà àwọ̀ máa ṣe fáwọn ẹlòmíì tábà wá ṣe fáwọn èèyàn tiwa ọ̀wà máa kígbe sùúrù àwọn wá kígbe àwọn táwa nífẹ̀ẹ́ ànábì ò kí ń ṣe bẹ́yẹn àyín ti gbàgbé hadith tó wà ní sọ̀yìn Bukhari ni tí máa padà mú wá nísìnyí inshallah ta'ala bóyá kí n tiẹ̀ mú wá gan ní àsìkò yìí yóò dáa jùlọ torí pé ó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ṣídà tá à sọ yìí ó tún ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ káfẹ́ máa báwọn yẹn lò pẹ̀lú òṣùwọ̀n tó yàtọ̀ tá à sọ yìí náà ẹ́ ó ní ṣe pẹ̀lú méjèèjì so kí n mú wá nísìnyí inshallah so ẹ jẹ́ kí n gbìyànjú àti wá hadith yẹn jáde nínú ibi tó wà kọlọ́ọ̀bà àdìkẹ́lá kó dáhùn kó ló ń da sábàbí dáadáa fún ẹnìkọ̀ọ̀kan wa hadith yìí hadith tó gbajúmọ̀ sẹ́yìn náà máa ti gbogbo èèyàn máa náà ní kò nídìí onídìí kankan hadith ìgbà tí obìnrin kan tó ṣe tó jalè lásìkò ànábì sallallahu alaihi wasallam láàrin àwọn Quraysh ṣé ibà ní sí tí wọ́n fi ń wá tara ẹni tí bẹ ànábì sallallahu alaihi wasallam lórí àlámọ̀rí yẹn ṣe bóun náà ni tó fi yan Usama bin Zayd hadith ẹ̀ so yíba nísìn àwọn ọ̀rọ̀ kan bẹ tó jáde nínú hadith yẹn wallahi ọ̀rọ̀ yẹn asùlù tó yẹ kí ẹ máa fi ṣègbésí ayé yẹn ni báwo láti wá máa ṣerú àwọn nǹkan báyìí kò dáa ọlọ́run bá ilé kẹlẹ́ òfẹ́ wallahi kò dáa so yíba nísìn so agbọ́dọ̀ agbọ́dọ̀ kíyèsí ra wa gan hadith yìí ẹ jẹ́ kí n ka riwaya ilé tó wà ní sahih muslim hadith yìí látọ̀dọ̀ Urwa bun Zubair ló ti wá so Urwa bun Zubair ó gbà wá látọ̀dọ̀ Aisha radiyallahu anha tó jẹ́ zawju nabiyyi sallallahu alayhi wa sallam anna quraishan ahammahum شأن المرأة التي سرقت في fi النبي صلى الله عليه وسلم. wasallam wọ́n dájọ́jọ́ àwọn Quraysh ó kó bànújẹ́ bá wọn ìdààmúdààbò bá wọn lórí àlámàrí obìnrin kan tó ja olè lásìkò ànábì sallallahu alaihi wasallam fi ghazwati al-fathi ní ojú ogun fath wà láma fathu Makkah pé àsìkò yẹn tiẹ̀ súnmé tí ilé tánàbí kú gan ṣé bá ní àsìkò yẹn ni faqalu man yukallimu fiha rasulallahi sallallahu alaihi wasallam àwọn kùrẹ́ṣì wá bẹ̀rẹ̀ sí máa wò pé hey obìnrin ló ti jalè yìí ọ̀rọ̀ yìí ti dé ti gba ànábì ànábì ó lọ́wọ́ ni wọn àdẹ̀fẹ́ ká ànábì gé lọ́wọ́ tó rá abí yèèyàn ní láàrin wọn olókọ lókì nínú ìlú ni wọn wò pé ah tálẹ́ ni tí ọlọ́ba wa bá ànábì sọ̀rọ̀ nípa obìnrin yìí báyìí tálẹ́ ni tí ọlọ́ba wa bẹ ànábì báyìí kánábì òfin ní gbèdà yọtọ̀ yẹ kó gbé lé lórí lórí iṣẹ́ tó ṣe yìí kìlí yìí illa illa usama ibn zaydin wọ́n ah gbàtà ronú lọ ronú wọn pé kò sẹ́ni tó láyà tó lè ṣerú nǹkan báyìí tó sì lè déwájú ànábì ṣerú nǹkan báyìí tánàbí ó sì rò pé èèyàn déwájú yìí láti wá sípẹ̀ tó kọjá usama bin zayd illa usama ta ibn zaydin hibba rasulillahi sallallahu alaihi wasallam olólùfẹ́ ànábì sallallahu alaihi wasallam ẹ̀yìn tí mẹ́ta pè ní usama bin zayd sẹ́rí zayd bàbá rẹ̀ gẹ́gẹ́ olólùfẹ́ ànábì ni usama náà wá jẹ́ olólùfẹ́ ọmọ olólùfẹ́ ànábì nífẹ̀ẹ́ usama bí ojú ni ẹ̀yìn lójú ànábì ni Usama torí pé bàbá rẹ̀ gan ànábì ló tọ́ ànábì ló tréni ẹ̀ onúlé ànábì ló gbé débi pé wọ́n fẹ́ máa pè ló máa ànábì ọlọ́run balẹ̀ kí lásán àyàkalẹ̀ pé kì í sọ máa ànábì ẹ wo bí ànábì ṣe fẹ́ràn Zaidu tó Zaidu bin Thabit ẹni ọkọ lọ́ka ìtàn Zaidu bin Thabit ẹ máa pé ìfẹ́ wọn èsì ìfẹ́ kékeré wọn lọ Usama yìí tó wá ní agbára lọ́dọ̀ ànábì sallallahu alaihi ju bàbá rẹ̀ gan lọ nínú nífẹ̀ẹ́ so wọ́n á rò pé òun làwọn lè rán fa utiya فأتي بها رسول الله صلى الله عليه وسلم wọ́n wá mú obìnrin lọ bá nàbí sallallahu alaihi wasallam wípé obìnrin tó jalè rí fakallamahu fiha usama tu ibn zaydin usama bun zayd wá bá wọn sì pẹ lọ́dọ̀ anabi nípa obìnrin wọ́n bá wọn sọ̀rọ̀ nípa anabi pé anabi dákun torí Ọlọ́run obìnrin yìí wọ́n ní kíní ni àṣìfẹ kó bá ṣàforíjì fún ah! fatalawwana wajhu rasulillahi sallallahu fatalawwana wajhu rasulillahi sallallahu alaihi wasallam fatalawwana wàjú rasulillahi sallallahu alaihi wasallam ojú anabi wa pán ojú anabi pán bí ẹ̀yin náà fakọ́ọ̀lì anabi wa sọ̀rọ̀ ẹ wo ọ̀rọ̀ téèyàn sọ nígbà tí ojú bá pán gbogbo àwọn ọmọ pé tójú yẹn bá fi lè yí padà tó bá fi lè pán rèé àti ẹ̀ma tó lè mú ojú pán ìbínú ni ẹ wo ọ̀rọ̀ téèyàn sọ nígbà tí èèyàn bá wà nírú ìṣesí àtàṣìbáyò ìkan náà àwọn ìdájọ́ ọlọ́run bá tọ́lọ́run gbé lé mi lọ́wọ́ jẹ́ bí ànẹ́bí ọlọ́run ọfẹ́ máa bẹ̀ mí kí n yí padà kí n kí n má lu ìdájọ́ ọlọ́run bá fẹ́ kiri burúkú bá mi Usama ọfẹ́ jí n sòfò lọ́dọ̀ ọlọ́run bá yín tọ́lọ́run bá gbé rán mi kí n má kọjá pé mi gangan ni màá kọ́ máa fọ́ pàjà òfin ọlọ́run bá lójú màá kọ́ máa yí òfin ọlọ́run istaghfir li ya rasulallah anabi dako ba ń tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run anabi dako ba ń tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run falamma kana al-ashiyu ìgbà tó wá di ìrọ̀lẹ́ qama rasulullah sallallahu alaihi wasallam faqtataba anabi wá dìde sórí mímbàr anabi wá bẹ̀rẹ̀ sí ma bá yẹn sọ̀rọ̀ ẹ ti mọ̀ pé táwọn ìgbà ti rí àkíyèsí tó fẹ́ pé àwọn sọ abasi bá nàbí ma ṣe yóò gun mímbàr ni yóò anabi sallallahu alaihi wasallam bẹ̀rẹ̀ sí yin Ọlọ́run ba gẹ́gẹ́ bó ṣe tọ́ sọ́lọ́run ba láti ma yin anabi yin Ọlọ́run ba tán eh anabi yin Ọlọ́run ba summa qala anabi sọ pé amma ba'du ba anabi máa man sọ ni anabi ní layina fa inna ma ahlaka alladhina min ka fa inna ma ahlaka alladhina fa inna ma ahlaka alladhina man qablakum astaghfirullah alazim fa innama ahlaka alladhina min qablikum astaghfirullah alazim astaghfirullah alazim fa innama ahlaka alladhina min qablikum anábì ní dájúdájú in tó kó parun bá àwọn tó ṣáájú yín àwọn tó ṣáájú yín annahum kanu òun ni wípé wọ́n jẹ́ nítorí sí pé idha saraqa fihim ash-sharifu tarakuhu tí a bí inú wọn bá jalè wọ́n filẹ̀ wọ́n filẹ̀ wọn nílùú dájọ́ ọlọ́run balẹ̀ lórí naam wa idha saraqa fihimu ad-da'ifu ṣùgbọ́n ẹni tí ò níjà tí ò nígo tọ́jọ́ lẹ̀ nínú wọn tó bá jalè aqamu alayhi al ìdájọ́ ọlọ́run bá wọn gbèlé lórí wa inni walladhi nafsi biyadihi anabi ni mo búra èmi mo búra èmi dájúdájú èmi yìí búra pẹ̀lú ọlọ́run bá tẹ̀mí mi lọ́wọ́ rẹ̀ law anna fatimata binta muhammadin sallallahu alayhi wa sallam saraqat laqata'tu yadaha bí fatima mi ọmọ iná mi anabi ṣe bí ṣe súnmọ́ mi tó ti mo nífẹ̀ẹ́ rẹ̀ tó yẹn <laughs> tánàbí sallallahu alayhi wa sallam sọ pé fatima tẹ̀ ń wò yìí ẹran kan nínú ẹran ara mi ni bí mo rí Fatima gẹ́ bí bí imú mi bó ṣe pàtàkì lójú mi bí ejú mi bí ẹsẹ̀ mi bí gbogbo ẹsẹ̀ títọ́ pé lára mi lọ́wà tí ò sì lè tí ò sì lè fẹ́ kó kúrò lára mi láyé bẹ́ẹ̀ ni Fatima ṣe rí àdébí ní Fatima ibo ṣe rí tó bá ilé jalè ọlọ́run má jàre tó bá jalè ọlọ́run tiẹ̀ sí járe ná lakọ̀tọ̀ àìtú yadaha ń di ọwọ́ rẹ̀ ni ìní tí kò súnmọ́ ni ẹ́ sọ́mà amọ̀rọ̀ bìtì kẹlẹ́mọ́rọ́ fakútẹ àti yaduha wọn bá lọ gé ọwọ́ rẹ̀ wọn lọ gé ọwọ́ rẹ̀ so ibà nísìn ẹ dákun ẹ jẹ́ ká kẹ́kọ̀ọ́ nínú bíbáyì alákọ̀ọ́kọ́ ẹ̀kọ́ tá a kọ́ ni wípé ànẹ́bí a máa bínú ànẹ́bí a dẹ̀ máa lè máa àwọn èèyàn lórí ọ̀rọ̀ dáwà pàápàá jùlọ táwọn ìbá rí pé íńtẹ́ni yìí fẹ́ máa ṣe èyí tó nímọ̀ nípa rẹ̀ ni ó dẹ̀ tó fẹ́ máa fọ́ padà ọlọ́run bá lójú eléyìí tí àwọn èèyàn tẹ́yìn náà ń dìfẹ́ǹdì tí wọ́n kó sí rè ní tí wọ́n ń ṣe yìí olùmọ̀ ni wọ́n wà kí sáláì màkà tàbá sọ pé masala yìí ò yé wọn ni ẹ wo bàtà àwọn èèyàn ti ń gbìyànjú àti pàkíyèsí wọn lórí masala yìí ẹ wẹ̀ ríre gbogbo àwọn olùmọ̀rẹ́ kí náà sọ yìí kí ní kankan bẹ́ẹ̀ ṣe láàmú bá wọn lò yìí bẹ́ẹ̀ ní kọ́nà máa ń bá wọn lò eléyìí tẹ́yìn náà ṣe yí ọ̀dà bẹ́ẹ̀ ṣe ń ṣe eléyìí ẹ wo eléyìí eléyìí kò yẹ kẹ́ máa ṣe báyìí àwọn èèyàn wá bẹ̀rẹ̀ sí máa gbé ẹ̀rí hàn wọn wọ́n bẹ̀rẹ̀ sí máa gbìyànjú gbogbo ẹ̀ láti jọ yìí wàláì ni pé ẹ fi wálẹ̀ àwa tẹ́lómi bá dín ẹ̀wò àmọ́ bá ṣe bá lò à ṣé bí àwọn alùsàdá ní dàwùdá ni mo sọ bá fa bá wa ṣe bá wọn lò yìí ṣé bí ìjà bàtà la máa bá ṣe bá lò yẹn à ẹ jẹ́ ká lọ ní ìsọ̀fù èyí mọ́ sọ fún yín pé tó bá lè mú bájà bàtà lò mo ṣe bájà bàtà lò yẹn kí n wojú rẹ̀ nítorí pé mo rí mùkọ́ aláfà tó wà jẹ̀ líyà lọ́dọ̀ rẹ̀ à ẹ wà ní kí n máa forí pẹ nìkan lórí tí mo rí mùkọ́ aláfà tó wà jẹ̀ líyà lórí tiẹ̀ náà káàdé gbìyànjú títí tí bò làwọn eléyìí ó ṣe ṣàtúnṣe tán láwọn oníṣàtúnṣe tán ní báwọn ṣe máa bá lọ náà nìyẹn ẹ wá ní torí ẹ wá ní ah, ẹ dákun ẹ jẹ́ ká ṣe nẹ̀dọ̀ ẹ jẹ́ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ wàláhì ọlọ́run bò fábòsí òun là nẹ́bí sallallahu alaihi wasallam ṣe yìí ṣé rí téèyàn bá yapa òfin ọlọ́run bá tó clear pé kìí ṣe títa ìmọ̀ yìí má ti dọ́dọ̀ rẹ̀ yín yapa ni wàláhì nẹ́bí ó lè mà ilé yẹn làwọn dàkà tí ọ̀rọ̀ yín ṣe tá a fi lè mọ wọn tẹ́yìn ní ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù ànẹ́bí sallallahu alaihi wasallam ò ṣe ṣe sùúrù fún wọn fún Usama lórí pé ọmọ pé òfin ọlọ́run ní kínní tọ́lá mi sọ pé atashfa'u fi haddin min hududillah ànẹ́bí mọ̀ pé ọmọ pé haddu àwọn hududillah ni òun náà sì mà ọkùnrin abẹ́bẹ̀ lórí àádùú ọlọ́run bá pé à ah, ní tí wọn náà máa wá fẹ́ máa bẹ̀mí lórí àádùú ọlọ́run bá pé kí n gbé kúrò à ah, usama usama ní dàkùn rẹ̀ anábì dàkùn bá ń bẹ lọ́run bá ń tọ́ra fún torí sáà náà máa ń pẹ́ tóun sí ọ̀dà anábì lè mọ́ ẹ́ so ẹ̀yin wá ń sọ pé kìíní afáyẹ̀ dàkùn ẹ sọ́ra wàláì ẹ sọ́ra ẹ sọ́ra wàláì ah, ẹ má jẹ́ ká ẹ má jẹ́ ká ẹ má jẹ́ ká sàbòsí ọlọ́run bó fẹ́ ẹ jẹ́ ká ṣe ìnsọ́f ẹ̀yin náà lè máa ń pariwo ìnsọ́f ìnsọ́f ìnsọ́f ẹ̀yin jẹ́lẹ̀ ló ìnsọ́f ẹ̀ ló ìnsọ́f ọlọ́run bá lè ká ẹ̀dá kó tó tún àsìn gbogbo wa ṣe ẹ̀wù nǹkan ẹlẹ́ẹ̀kejì ni pé nígbà tí anabi sallallahu alaihi wasallam anabi lè di pé nígbà tí anabi lè máa tán anabi tó padà lọ sí kútùbà ní ọ̀rọ̀lẹ́ bánabi ṣe máa ń ṣe ni ẹ̀tọ́ ọ̀tún ní agbára bá ṣẹlẹ̀ anabi tó lọ sí kútùbà lórí ẹ̀ ní ọ̀rọ̀lẹ́ anabi tó ṣe rọ́dù fún lórí ní ọ̀rọ̀lẹ́ pé ah, ẹ̀ẹ̀mọ́ tó kó fa àwọn tó ṣáájú yìí ni mo rò pé ẹ̀ẹ̀mọ́ yí pé ìnáma ahlaka lladhina min qablikum ẹ̀ẹ̀mọ́ pé tó kó ìparun báwọn ẹnu kẹyọ ìnáma fa ìnáma in tó kó parun báwọn tó ṣáájú yìí ni pé annahum kanu idha saraqa fihimu sharifu tarakuhu tàbí inú wọn bá ṣe kíní wọn filẹ̀ ẹ̀ wọ́n filẹ̀ ṣùgbọ́n tá aláìní kan aláìní aláìní kan bá ṣe wọ́n gbèrè àjẹjẹ lórí ọlọ́run àbá àbáwo sì máa sọ̀rọ̀ bíi pé manhajù ni ọ̀rọ̀ yìí pé tá a bá ní wọn yìí sáfà súnà mọ́ tá a bá ní ọmọ jẹ́ àfàgbà fà súnà wà tá a ní ọ̀tọ́ kà sí ẹ dákun ṣé èyí ń bẹ́nu béèrè tí wọ́n máa ń bíyàn sínú manhajù lọ́wọ́ pé a gbọ́dọ̀ béèrè lọ́wọ́ yẹn pé tá a làgbà fà súnà yìí àbáwo sì máa tẹnu mọ́ bíi pé ọ̀rọ̀ kan tó dúró dédé ọ̀rọ̀ manhajù kan ni pé tá a bá ní àwọn eléyìí wọn yìí tí tá à ń ka síra wọn tá à ń tẹ̀lé tí tá à ń múmọ̀ látọ̀dọ̀ wọn tá à ń mẹ́sìn látọ̀dọ̀ wọn àbí èrò pé kìnní ni ẹ sì sọ̀rọ̀ lórí eléyìí tó bá jẹ́ pé a lè sọ pé àgbà fásun náà ni wọ́n tá à ń múmọ̀ látọ̀dọ̀ wọn ká béèrè pé tíra ò lẹ́yìn ká àwọn àfáà tẹ́yìn pé lágbà fásun náà ìgàn tíra ò gan làwọn gan júwe fáwọn ẹ̀ka màkà hmm? tíra ò gan làwọn gan sọ pé àwọn ò gan làwọn gan gbà láfa sun náà lágbà fásun náà àfáà ó sì máa sọ bí gbà àbá yìí sì ń tẹnumọ́ kínní ìdí ìgbàpọ̀rọ̀ gidi kan ni pé ẹ tábà ní àwọn eléyìí ṣe àfàsúnà mọ́ àwọn òwe láwa sọ pé àgbàfàsúnà wa tá a máa tọ́ka sí abíwá lè pé àgbàfàsúnà wa dà bí ìgbà pé ìbéèrè òun ọ wà nínú manhajù pé wọ́n bí wá léèrè òun nínú manhajù ni pé tàlàgbàfàsúnà yẹn sì gbọ́dọ̀ rí o ó sì gbọ́dọ̀ jẹ́ nù lóyún náà lẹ́sìn gbọ́dọ̀ rí bí ìgbà pé irú ẹ̀ ẹ̀ẹ́rẹ́rì kankan fún un sí bí nítorí pé ẹ torí pé páálí tí ń bẹ lọ́wọ́ wọn nítorí iyì tí wọ́n ní nílùú àti nítorí pòṣíṣà wọn lọ́dọ̀ yín ṣé bí nítorí ẹ̀nà lẹ́fín rò pé àgbọ̀dọ̀ gbé ìdájọ́ kan tá à ń gbé láwọn yòókù lè lóran lórí ṣé bí iná làwọn wọ̀nyí ṣe tó kópa ọ̀run bá wọn pé tẹ́ni àwọn ẹni yìí láàrin wọn àwọn ẹni yìí àwọn ọlọ́lá láàrin wọn tán bá ṣe ìbàjẹ́ wọn fi wọn lẹ̀ wọn nígbè ìdájọ́ ọlọ́run bá wọn lórí ṣùgbọ́n tó pẹ́ lómi ni wọ́n sáré gbélé lórí nígbà tí àwọn alùsàdáni dàwùdáni tó ń ṣe nǹkan tó ń ṣe ẹ̀ sáré gbé ìdájọ́ lé wọn lórí ni ẹ̀ sáré ṣe tàhírù nípa wọn ni ẹ̀ sáré hazara wọn nípa wọn ni ìgbà tí jàbàtà tọjọ́ ta yín tí èkó du ọ̀yà ṣe nígbà tó ṣe kí ni ẹ sáré mọ títí dò ní kò síjọ́ tẹ̀sí tẹ̀ ní títẹ̀ ní mẹ́nu bá jàbàtà jàbàtà jàbàtà òun nìkan lọ́dọ̀ àrùn ṣe bẹ́ẹ̀ iná mọ̀ pé nínú tó gbógun ti jàbàtà jù làwa wà tó ń ti bẹ́ẹ̀rẹ̀ kí ìjà tá ń bá jàbàtà jà ìjẹ̀sìn ni bẹ́ẹ̀ lómi náà bá ṣe irú ẹ̀ àbàjàrú ẹ̀ ẹ rò pé amẹ́nìkan ní pọ̀sìn ni amẹ́nìkankan ní pọ̀sìn ní tá ń bá jàbàtà jà lórí kìí ṣe pé kìí tó bá ṣe pé káàkiri pé káàkiri èèyàn da níbàálò ni wàláì jàbàtà da níbàálò jọ̀pọ̀lọpọ̀ náà àwọn tí tẹ̀ ń wí lọ mo fi Ọlọ́run bá búra ẹ lọ bí àwọn tó súnmọ́ jàbàtà léèrè jàbàtà ga ní ìbálò ju ó tó ń tí bó ṣe ga ní ìbálò tó àwọn gbogbo yẹn náà ẹ̀sìn ọlọ́run bá ló kàn wá ṣẹ́rù pa yẹn nìkan ní pọ̀sìn ni àbẹ̀rù pé tabakú ònù jàbàtà ṣẹ́rù pé ìrànù la fẹ́ ṣe ni àbẹ̀rù pé wàláhì ọlọ́run bó bí wa aláàṣà àti kílómítà fi ń gbógun ti jàbàtà tó fi wá di pé ń tẹ́lu mi bá wá ṣe àmọ́ wá forí ra wọn lórí àwọn ènìyàn ṣe sùúrù o ẹ sùúrù tẹ̀ ṣe fún jàbàtà tẹ̀ fi bá jàbàtà lò sùúrù tẹ̀ ṣe báwọn ẹlòmíì tẹ̀ ṣe báwọn ẹlòmíì lò tẹ́fin sáré hadaro àwọn yẹn nípa wọn àwa gan nísìnyí jẹ́ ẹbí sùúrù bá wa lò ní tẹ́fin sáré sí àwọn ọmọ hadaro ti tẹ́yìn ṣe tẹ́yìn sí àwọn olùdókè tẹ́yìn ṣe tẹ́yìn ṣe tẹ́yìn pọ̀tíré èèyàn bí ìpalá burú bí pé bí ìpalá ṣe jù yẹn lójú àwọn èèyàn tẹ́wẹ́ pẹ́ lómi orí yẹn ló máa sáré báyìí kó fojú gbé yẹn lọ ni ẹlòmí orí yẹn báyìí bí pé kílẹ̀ lanu kó fi bí pé kọ́ lalẹ̀ kọ́ lalẹ̀ fún yẹn kó sì rìn yẹn mọ́ bẹ́ẹ̀ ni wàláì ní bẹ́ẹ̀ ni bí ṣe ń bá yẹn ẹ mọ̀ pé yìí máa sọ pé ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù ìsọ àwọn kan lẹ́nu bí gbàpá àwọn ẹni ò ṣe sùúrù bí gbàpá àwọn ẹni wọ́n ṣe aláṣejù ni ẹ rò pé ẹjọ́ a máa jẹ́ ti ẹni ká má máa rò ní bí èèyàn bá gbé bí kà bá rojọ́ ìkànnì ọ̀dà ni ẹ dákun torí ọlọ́run bá kò dá báyìí wàláì ẹ jẹ́ ká ronú sí hadith yìí ó ta mi lára díẹ̀ nítorí nǹkan tí ń ṣẹlẹ̀ àbí àwọn èèyàn ṣe ń bo àwọn èèyàn sí síbà ní tí àdẹ̀fẹ́ bẹ̀ òun ló jẹ́ kí ilé ìbáyìí ló jẹ́ kí ó ta mi lára tí ó bá dàbí pé bóyá àhán ìfẹ́ lè díẹ̀ so ẹ ṣàforíjìn fún mi gbogbo àwọn ẹni tí ẹ jẹ́ olùgbọ́ mi pátá àti àlfà náà so torí pé gbogbo eléyìí tá à ń ṣe yìí rè àfẹ́ kó sáǹfààní ni àdé máa ń lo ahọ́n tó le ànábì lo ahọ́n tó le báwọn èèyàn sọ̀rọ̀ yìí sì fún yín lẹ́rìí nísìnyí inshallah tó bá gba ká lo ahọ́n tó le pàápàá jùlọ tó bá yẹ kéèyàn fẹ́ máa sọ òdodo di ọ̀rọ̀ àbí èèyàn fẹ́ máa pe òdodo ní ọ̀rọ̀ àbí èèyàn fẹ́ máa pe ọ̀rọ̀ lódodo wàláhì ó lè máyàn ànábì máa ń le máyàn dáadáa ṣé báyìí nísìnyí ọ̀rọ̀ ló gbà bẹ́ẹ̀ gbogbo ẹni pé mo ti sọ gbogbo dáwà ìpìlẹ̀ dáwà ní lean ẹ lọ bí àwọn èèyàn léèrè tá à ń ṣe dáwà fún tí ọba ti ṣe pé ẹni tí ń ṣe ní inad tó fẹ́ máa forí kokun láti takò lódò ní ṣé èèyàn amẹ́rin àtàbẹ̀rẹ̀ ṣiṣẹ́ dáwà fún yẹn báyìí tó fẹ́ gbọ́ tó fẹ́ gbọ́ àwọn àmọ́ ẹ̀lẹ́ máa ń gbà tí èyí ṣe wèrè nígbà tí èyí ṣe pé wèrè lèèyàn mo rí yàn tó fẹ́ gbọ́ dáwà nísìnyí ó lẹ́jà ti fẹ́ gbọ́ kò sí wọ́n yẹn ṣe báwọn náà wọn ẹ dákun torí ọlọ́run ẹ má pèèyàn ẹ má ntí súnà téèyàn ò sí èèyàn jẹ ẹ má ṣe ẹ má ẹ má sọyàn torí yẹn á ṣe sùúrù ni á ṣe sùúrù ní tẹ̀sán ìsọyàn lẹ́nu ni ìrírí àwọn èèyàn tí wọ́n sọ pé àbó ah, ṣe yẹ ká lò pẹ̀lú mánájú ní dìgbà pé àwọn tí ò ṣe sùúrù ni ta ni ọgbọ́n pàṣẹ sùúrù ṣe ni pé àwọn ah, tó nílẹ̀ ilé gbọ́n sọ̀rọ̀ àwọn ní ká ṣe sùúrù sẹ́kọ̀ gbọ́n ẹni máa ń fẹ́ gbọ́ pé sùúrù sùúrù ẹ̀tẹ́ lọ́la máa ń sè tẹ́ẹ̀sì ní mọ̀ yí pé ibi tẹ́sí ṣe àbòsí náà ń pè ní sùúrù yẹn ah, ìtẹ́ẹ̀sì pẹ̀lú àwọn kan ọlọ́run bó sànù naam ẹ jẹ́ kí n fún yín hadithu kan hadithu yìí wà nínú nínú sharh sunna al-Baghawi sharh sunna al-imam al-Baghawi ari hadithu yìí ari bẹ́ẹ̀ hadithu yìí dẹ̀ wà nínú sahih muslim na al-imam muslim gbà wá látọ̀dọ̀ abubakar ibn abi shayba naam hadithu yìí rí kí ni ká tó ṣẹlẹ̀ hadithu yìí wọ́n gbà wá látọ̀dọ̀ adi ibn hatim qala ó sọ pé khutba rajulun inda rasulillahi sallallahu alayhi wa sallam ọkùnrin kan ó ṣe ìbánisọ̀rọ̀ lọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam lọ́jọ́ kan faqala man yuti'i Allaha wa rasulahu ó wá bẹ̀rẹ̀ sí máa sọ̀rọ̀ pé gbogbo ẹnikẹ́ni tí máa ń tẹ̀lé ọlọ́run ba àtòjíṣẹ́ rẹ̀ faqad rashada irú ẹni bẹ́ẹ̀ ti mọ́nà nìyẹn wa man ya'sihima ẹni tó bá wá sí àwọn méjèèjì tó yapa àwọn méjèèjì faqad wawa irú ẹni bẹ́ẹ̀ ti sọnù faqala rasulullahi sallallahu alayhi wa sallam faqala an-nabiyyu sallallahu alayhi wa sallam àníbi fàbí sàlkọ̀tìbù àǹtà olùbánisọ̀rọ̀ bú nìwọ̀ yìí jẹ́ ó ma ọ̀rọ̀ sọ rárá yìí <laughs> inna lillahi wa inna ilaihi raji'un ẹ gbọ́ kàdá rẹ̀ sọ alábìnrin gbẹnu ẹ dání fàbí sàlkọ̀tìbù àǹtà olùbánisọ̀rọ̀ bú nìwọ̀ yìí. summa qala rasulullahi sallallahu alaihi wasallam alábi wa sọ yìí pé man yuti' illaha wa rasula gbọ́ mo ti fẹ́ kọ́ ẹ bó ti máa sọ̀rọ̀ tó bá fẹ́ sọ̀rọ̀ yẹn ẹ̀mọ̀ pé nínú àwọn àfáàlù zam nínú àwọn ohun tí ìlú tá a máa fi ń yẹpẹrẹ èèyàn ní bíṣà ìdàkejì rẹ̀ ní nẹ́ẹ̀mà nẹ́ẹ̀mà là máa fi ń yẹ̀yàn bíṣà bíṣà a máa fi ń bú yẹn ni anábì ní bíṣà kọ̀tébù àǹtà anábì bú anábì lè mọ lórí ọ̀rọ̀ burúkú tó sọ yìí anábì wa ní jẹ́ nǹkan ẹ̀ bóyá tó bá fẹ́ sọ̀rọ̀ bó ṣe máa sọ̀rọ̀ rí man yuti illaha wa rasulahu wọn tó bá ti tẹ̀lé Ọlọ́run bá nábì faqad rashada ó ti mọ̀nà ọgbà yẹn wọ́n máa ń yá àṣì láhà wà rọ̀ṣùlà ẹni tó bá wá ṣe ọlọ́run bá tó ṣe ànẹ́bì tó yapa ọlọ́run bá tó yà ànẹ́bì tó yapa ànẹ́bì fákọ̀dùbọ̀ wà irú ẹni bẹ́ẹ̀ ó ti sọnù ẹ rò pé dáná ẹbí sọ ìpẹ̀lú tẹ́ni yẹn sọ yẹn mọ̀ wípé àti ah, wàá lọ́yàtọ̀ ńbẹ wà yàtọ̀ ìní mọ ìmọ̀ tó wẹ́ àwọn olùmọ̀ àkọlọ́nkọ́ ah, ala ra'sihim pàápàá jùlọ lórí wọn ànẹ́bì sallallahu alaihi wasallam ìmọ̀ wẹ́ púpọ̀ ìwú anù kódà kó wẹ́ báyìí àwọn olùmọ̀ wà jáde pé eh, eléyìí yóò ẹ rò pé bákan náà ni wàláì kì í ṣe bákan náà ànẹ́bì wá sọ yìí pé wàlà àtakùn má sọ pé wàá máa yà á sí ìhìmà má sọ yìí pé wàá má lo dọ̀míìrù fẹ́mi àtọ̀lọ́n ẹ̀ máa nǹkan tó fà á ṣe rí téèyàn bá ti lo dọ̀míìrù bọ́kùnrin ṣe lo dọ̀míìrù yìí tí ò sọ yìí pé wàá máa yà á sí láhà wà ọ̀ṣùlà ẹni tó bá ṣe tó bá takùn tọ́lọ́n tí ò yọ orúkọ ọlọ́run bá sọ́tọ̀ kọyọ̀ tànẹ́bì lọ́tọ̀ tẹ́ bá ti lo dọ̀míìrù kìnnáyà ni àkànlò èdè ni sẹ́rí tẹ́ bá ti lè lo kìnnáyà rí ní tí kìnnáyà máa ń túmọ̀ ni pé àwọn méjèèjì o ẹ̀sìn tẹ́sí àwọn ẹmú wọn dọ́gba nítorí ẹ̀ lẹ́ fi lo àkànrí òdì kan náà fáwọn méjèèjì ẹ ti fi ànẹ́bì dọ́gba ọlọ́run nìyẹn ẹ wo màtọ́ wẹ́ pé níbi dọ̀míìrù tó lò yẹn ó ti rọ fi mí dọ́gba ọlọ́run ba ọ̀rọ̀ burúkú náà sọ wàhálà ìwọ ló burú jù náà olùbánisọ̀rọ̀ ìwọ ló èèyàn bú ni ọ̀ tiẹ̀ ní ọ̀rọ̀ yìí lẹ́nu nítorí pé tí ó fẹ́ máa fi ànẹ́bì ṣe yìí ànẹ́bì mọ̀ pé ẹ̀tọ́ ọlọ́run ọba àtẹ̀tọ́ ànẹ́bì ọgbọ́dọ̀ gbé jìnà síra wọn ni eh, ni ẹ wu ọ̀rọ̀ igbó ṣe ẹwù bẹ́ẹ̀ anabi anabi ànábì gbogbo tó bá ti lè jẹ́ nǹkan aburú rẹ̀ kódà fọwọ́ ànábì ọ̀tàkù àwọn olùmọ̀ ọ̀tàkù ẹwù ànábì wa sọ pé má máa lóru kìnnáyà tí ó máa jẹ́ dùgbà pé tí ọmọ mi ní tẹ́síyà ma wà máa ń yá àṣì yìí ma wà ń lo yìí ma fẹ́ wò ma fẹ́ ní àtọ́ lọ́hùn láyé rẹ̀ mọ́dà wò ma sọ pé wà máa yá àṣì láha ọ̀rọ̀sọ̀là ẹni tó bá wà lè takò tọ́lọ́hùn bá ti tà náà fákọ̀dù gọ́ wa ó ti sọnù ẹ wo bá nàbí ṣe lò pẹ̀lú ẹni ẹ wo bá nàbí ṣe gbógun ti ẹ wo bá nàbí ṣe lè mà hmm? so ó túmọ̀ sí pé ànábì sallallahu alaihi wasallam àmọ́ lè téèyàn bá bẹ̀rẹ̀ sí máa ṣe tí ọ̀dà àníbi àmà lè máa yàn eléyìí náà nìlànà àwọn sọ́làfù sọ́ọ̀lì ridwanullahi alaihim ẹ jẹ́ kí n mú asaru kan wá sí kí n tó mú àwọn hadith mi wá asaru yìí rè á rí nínú musnad imam ahmad rahimahullahu ta'ala asaru yìí lálàáfíà kò sí kankan tó ṣe ẹ máa nǹkan tó ṣẹlẹ̀ ni <laughs> imran bin husayn imran bin husayn òun ń sọ̀rọ̀ fẹ́ nìkan jọ ó dà nabi sallallahu alaihi sọ pé alhayawu khairun kulluhu torí ìtìjú ni gbogbo ẹ̀yán yá oore ni aw inna alhayaa khayrun kulluhu tàbí ká sọ pé ká sọ pé dájúdájú ìtìjú nǹkan gbogbo ẹ̀ oore ni kọ́lá bashir bin kaab bashir bin kaab wá sọ pé inna lanajidu fi ba'd alkutub a àwọn tó ń sọ wọn ò rí bẹ́ẹ̀ o <laughs> àwọn tíra kan bẹ táwa kà wọn náà máa wo ọbẹ̀ bíi tíra tako ọ̀rọ̀ ànábì <laughs> wàláyé ọlọ́run bó sànú àwọn yẹn láwùjọ báyìí <laughs> ọlọ́run o àwọn nǹkan tó pé táwọn èèyàn bá ṣe lásìkò àwọn sọ̀rọ̀ àtàwọn lè mọ wọn gidi gan wàláyé àwọn yóò sì máa fi ṣeré láwùjọ báyìí ó ní inna lànàjì fi báyìí kutub wọ́n ní ẹ eh, àwárí inú àwọn tíra kan aw qala al-hikma tàbí inú àwọn ọ̀rọ̀ ọgbọ́n kan anna minhu sakinatan wa waqaran lillahi wa minhu du'afan kí ẹ ah, ìtìjú èsì gbogbo ẹ̀ lórí o ààrẹ lè tọ́jú sakina ìfarabalẹ̀ fún ọlọ́run ọba àti waqar fọlọ́run ọba yìí ni wa minhu du'afan àṣírí ìtọ́lẹ̀ tí ọ̀dánù gbìyànjú hmm kàkàkàkà fàáda ìmọ̀ràn ìhàdísà ìmọ̀ràn bá tún dá àdìsí yẹn padà gbọ́dọ̀ gbé ọkùnrin yóò gbọ́ tí mo sọ kò gbọ́ pé ànẹ́bì ni mo kóòtì ó wá tuntun dá padà wàhádà bashiru makọlátàhù bashiru náà bá tún wò pé àwọn ọgbọ́n tèmi náà sọ ni aláwa náà rí náà wọn tíra kan àwa náà ka wọn tíra kan ẹ̀ẹ̀mejì abẹ́ mẹ́ta ni wọ́n para rẹ̀ fúnra wọn pé bọ́yọ̀ fàgọ́dìbà wàkọ́ọ̀lá wàhàdìsùkà àrọ̀súlì láyé sọlọ́sọlá umaru wọn sọ pé èmi ń fún wọn ní àdìsà nẹ́bí sọlọ́sọlá pé báyìí nìkan rí à èmi ń fún wọn ní àdìsà nẹ́bí pé bí nǹkan ṣe ríre ìwọ́dẹ̀ ń takò pẹ̀lú ọ̀rọ̀ kan tó rí inú tíra kan <laughs> wàláyé láyé kí ló ń dáwò yìí wọ́n láwọn àwọn bá bẹ̀rẹ̀ sí máa bẹ Abu Najid ó ní àwa bẹ̀rẹ̀ sí àwa bẹ̀rẹ̀ sí máa bẹ̀rẹ̀ ìmọ̀ràn gbọ̀n fẹ́ gbọ̀n ṣẹṣẹ́ nìkan dákun ìmọ̀ràn jọ̀ọ́ torí ọlọ́run má bínú mà dákun torí ọlọ́run innahu minna ara wa náà ni famazilna hatta famazilna hatta sakana àwa yẹ àgbà sáà ń bẹ̀ ni dákun torí ọlọ́run dákun títí ìbínú rẹ̀ fi lọlẹ̀ ẹ̀ wo báwọn sára ṣe máa ń le máwọn yẹn ẹ́ bọ́ ṣe máa ń le máwọn yẹn kó tiẹ̀ di kó ń takò nǹkan tó lẹ́rìí kó àbábá wa ni ẹ kódà kẹ́ ẹ máa sọ fún kọ́ máa takò ẹ máa ṣe sùúrù náà ni o ẹ máa ṣe ẹ ṣe nù yẹn pẹ̀lú jàbàtà ẹ àbá ṣe ń sọ fún yẹn takò ẹ máa lè sùúrù pẹ̀lú jàbàtà náà ni o tẹ́ bá rí tẹ́ bá múra sí jàbàtà báyìí gbogbo ọmọ tí kọ́mẹ̀ tí ì máa pèjú méjì wa jàbàtà bí tó ṣe kíní sí nìyẹn jàbàtà nìkan lọ dáràn ni ah, jàbàtà nìkan lọ dáràn ni tó fi di pé jàbàtà jàbàtà jàbàtà ọlọ́run òbí wa wàláì kódà yóò gan lè fà kí jàbàtà gan kí dáwà wa kó mọ̀ wọlé tíra pé ah, àwọn ilé yìí ń sàbòsí náà sẹ́mi nìkan mò ń sàyè dání ẹgbẹ́ jàbàtà náà sọ pé sẹ́mi nìkan mọ́ wá sí kí ni sẹ́mi nìkan mọ́ wá burú ni àyẹ̀kẹ́ jàbàtà gbọ́dọ̀ kó ń burú sẹ́mi nìkan mọ́ wá ya kẹfẹ́rí ni àsọpọ̀ ya kẹfẹ́rí ara àtẹjù rẹ náà gbogbo kan ní kẹfẹ́rí sẹ́mi nìkan mọ́ sẹ́mi nìkan ní kẹfẹ́rí ni sẹ́mi nìkan gbogbo sí sẹ́mi nìkan ní. mo ń bí díà ni. òun náà máa rí pé à ń sàbòsí fóun kò túmọ̀ sí pé ń tà ń sọ yìí náà kò túmọ̀ sí pé kò túmọ̀ sí pé gbà ò ṣùgbọ́n káwá sí ìsọ́ọ̀fù ló dáa jùlọ kìí ṣe pàkàn fájì àwọn àmọ́ wàláì ọlọ́run bò fẹ́ ẹja kíyèsí wàláì ẹja kíyèsí so eléyìí tó ní hadith mi táàfìrí báwọn sára fi ṣe máa ń lò pé wọn àti ń fàjì níyàn kan bóyá nítorí ìhà tó kọ sí wa àbí nítorí kinní kan àbí nítorí kinní kan tó yẹ pé bóyá wà best known for us àwa la mọ ìdí tó fàjù tá a fi ń ṣe tá ń ṣe ọlọ́run fẹ́ wàláì ọlọ́run ò fẹ́ ẹ̀sìnkì tó fún yín ní hadith mi ẹ̀sìnkì tó fún yín ní hadith mi kẹ́lẹ́ anabi sallallahu alaihi wasallam mi máa ń bá wọn yẹn lò pẹ̀lú tọ́ba tẹ pápá jùlọ tọ́ba tọ́ba fẹ́ máa ṣe inad màá fún wa ní màá fún wa ní ọ̀rọ̀ ọ̀rọ̀ kan náà lọ́dọ̀ àwọn àwọn afa sunna tó fi sọ bí yẹn ṣe máa ń bẹ ni tí bá ti tí bá ti ń sorí kunkun lórí láti má gbòdòdò bí yẹn ṣe máa ń bá lò ẹ ẹ á máa ní ẹ máa ṣe sùúrù lọ́nà ni o ẹ mà sí tẹ́ ẹ lò pẹ̀lú ẹlòmíì ẹ jẹ́ mọ́tò padà síbẹ̀ yẹn wallahi máa ń ká mi láàrin so ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó wà lé ọ̀rọ̀ sùúrù ni o ah, ọ̀rọ̀ sùúrù ni o ẹ wọ́n tó máa fi rọ́ọ̀bù sáwọn tó jòkó ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jòkó lẹ̀ síwájú tí ń táwọn náà ní rumọ́ kìí tẹ́yìn ní sáwọn náà kéwù ní sí wọn kéwù ní àti pé tó pé èyàn tí ìwà kéwù ní sí lẹ́sọ pé kọ́má ló máa ń hàjù mọ́ gbogbo dáwà tó gbọ́ tó sì yé kọ́má ló mọ́ nítorí pé kò kéwù ẹ̀ sí ní kọ́má kírun náà máa nítorí pé kò kéwù kọ́kọ́ lọ kéwù náà kó tó máa kírun kọ́kọ́ lọ kéwú náà kó tó máa gbàwẹ̀ kọ́kọ́ lọ náà kó tó kó tó máa sàwọn ojúṣe inú ẹ̀sìn tó fi jẹ́ pé bí ọ̀rọ̀ manhajù ni wá di pé ẹ àfi kọ́kọ́ lọ náà nígbà tá a ti ń gbógun ti jàbàtà gbogbo èèyàn ní participate ẹ̀ ní ká lọ kéwú náà bìyùn tába ń gbógun ti habibu ẹ ní níkàlẹ̀ ọkẹ́ wúnà gbogbo yìí tába jọ ń gbógun ti gbogbo àwọn tí àjọ tó jẹ́ tí gbogbo wa tàjọ ń wò pé kíní tàjọ ń tàjọ ń takò tó bá di bí àwọn èèyàn tí yín tí èèyàn ọ̀fẹ́ kí rárá ẹ wà nìkan lọ kí wúnà láṣà kàpé ẹ lọ kí wúnà òun ṣubú àlẹ́ fi ń ṣe fáwọn èèyàn ẹ fi ń ṣe sọ́dù àwọn èèyàn ni àṣẹbílìlà alẹ́ èèyàn mọ nǹkan ọlọ́run ní kó yí ẹ wá ní kọ́mẹ́lú èmi ò gbọ́rú ẹ̀rí láyé ó ti jẹ́ pé òṣùwọ̀n tá à ń lò ṣe ń yàtọ̀ tọ̀nà ọ̀rẹ́ pé tá a bá débi ọ̀tọ̀ lòṣùwọ̀n tá a lò téèyàn bá tó bá tún wá di nǹkan tó bá jẹ́ èèyàn tiwa ni èsùn wọn wà yí padà ah, èmi ò wá ò mọ̀ rírú eléyìí láyé ń tèmi ah, ọlọ́run sànù wa o ẹ̀dí kẹ́tù wo hadith mi hadith yẹn bá ní sọ Bukhari hadith seven oh four ní sọ ah, ana abi Mas'ud qala Abu Mas'ud sọ pé qala rajulun ya Rasulallah ọkùnrin kan sọ pé èrè jíṣẹ́ ọlọ́run bá inni la àtàkọrù ànisọ́lá ti fi fajiri mimma yutilu bina fulanun fiha ó ní jẹ́rí ànábì èmi a máa pẹ́ kí n tó wá ìrun subhi ìrun fájìrì nǹkan tó fà ní pé sẹ́rí lábájá ti máa ń kírun fún wa ìmọ̀ ń fa irungun púpọ̀ ẹ̀yin ò sì lẹ́mìí gbogbo yẹn yọkàn fa irungun gbà ń yà pẹ́ dáadáa ń pẹ́ kí n tó wá lọ́wọ́ tó bá ti fẹ́ kì í tán ẹ̀ tí mo rí i pé ó ti fẹ́ lọ sí rúkú. fàgọ́dì bá Rasulullahi sallallahu alaihi wasallam ànábì wa bínú ànábì ń bínú ما رأيته غضب في موضع كان أشد غضبا منه يومئذ olóhùn ò tí rí ànábì kan láàyè kan rí kó bínú tó ní agbára tó rìn bínú tó bí lọ́jọ́ ìrí lájọ́ tóun ti mà nábì òun ò rí irú kó bínú rí bínú tó tó bá ń lọ́jọ́ tó tó bá yẹn rí láyé fún màkọ́ọ̀lá ànábì wá sọ pé yá ayúwà náà ẹ̀yin èèyàn iná mi kò múra fìrí ń bẹ́nu yín àwọn tí máa ń lé àwọn èèyàn sáńdì ẹ̀sìn ìtàn pèlè àwọn èèyàn lé àwọn èèyàn sáńdì ẹ̀sìn àwọn èèyàn náà máa ń lò yẹn pé iná mi kò múra fìrí wọ́n máa lò fáwọn tó jẹ́ sí pé wọ́n ń pèpè sí manhaj kì í ṣe tẹ̀ǹfìrù nìyẹn ẹni tí bá ń lè má àwọn èèyàn lórí tọ́lọ́mọba àlékẹ́lá ṣe dẹ̀kùn lé wọn lé lórí bí kéèyàn máa farun gùn kọjá bọ́lọ́mọba àlékẹ́lá ṣe fẹ́ ní tán pè ní tẹ̀ǹfìrù nìyẹn má máa ṣe àdìsù lò ẹ̀yin náà wo ní tàdìsù wálé lórí tẹ́yìn ń lò sí tẹ́yìn ń lò sí. ká máa fọwọ́ rẹ́dẹ̀ tá a máa fọwọ́ ọwọ́ yẹlẹyẹlẹ ọwọ́ tẹ́dítẹ́dí ọwọ́ tàdàdà mẹ́sìn lẹ́yìn ìgbà yẹn láti wá ń ṣe láti ń ṣe tẹ̀fíìrù àbí ẹ̀ ń ṣe kí wútú fáwọn èèyàn faman amman nasa falẹ̀ tàjà wàzù anábìyẹn gbogbo ẹnikẹ́ni tí bá ń kírun fáwọn èèyàn tó ṣáájú ó ṣe ní fúfúyẹ́ fa inna khalfahu ad-da'if torí pé ń bẹ lẹ́yìn rẹ̀ fa inna khalfahu ad-da'if wal-kabira tó yẹ pé kọ́dà bá fẹ́ dó gan ogbó ti dé wọ́n dà láàjà àwọn tó ní bùkátà tí bùkátà wọn ò lè mú wọn farabalẹ̀ ń bẹ lẹ́yìn yìí ẹ̀rù bá nàbí ṣe bínú so ibà ní sìn yìí so bákan náà rèé tabatọ̀lọ́ wọn sọ Bukhari náà a hadith mi kò ibà ní sìn yìí tó yẹ pé gbogbo àwọn láti máa hadith náà bí akin kàkẹ́ kàn yín lérí fè nígbà tí Umar àti Abubakar jà yẹn sàn pé Umar ànábì bínú sí wọn márùn tó ní agbára gidi gan bí pé abubakar bẹ̀rẹ̀ sí máa bẹ̀bẹ̀ ni ṣé báyìí ti gbogbo iná lẹ́sìn mà ṣé báyìí sọ pé ghadiba rasulullahi sallallahu alaihi wasallam wa ja'ala abubakar yaqulu wallahi ya rasulallah la ana kuntu azlimu abubakar wa bẹ̀rẹ̀ sí ànábì bínú ìdẹ́bí pé abubakar wa bẹ̀rẹ̀ sí máa sọ pé ànábì wallahi kí ló jíṣẹ́ ọlọ́run báyìí èmi ni mo ṣàbòsí o èmi ni mo ṣàbòsí fún hal tariku na li sahibi ẹ̀ṣẹ́ ní fọ́rẹ́ mi lẹ́fẹ́ máa kó nínú abá ni inni kultu ya ayyuhan nas ìgbà tí mo dé mo pẹ̀yìn èèyàn pé inni rasulullahi ilaykum jami'a òjíṣẹ́ ọlọ́run ọba ni mo jẹ́ sí gbogbo yín lápapọ̀ fakultum kazabta gbogbo yín lẹ sọ pé rọmọ ń paná kó rọrùn ọ̀ràn mi sẹ́ wàkọ́lá abubakar sọdáktà abubakar kan ló sọ pé mo òdodo mo ń sọ nígbà tí ìtì rẹ nìkan kan ni mo kọ́kọ́ rí náà òun mo kọ́kọ́ rí ọwọ́ adé pé nǹkan dé ti nǹkan ṣe tán sìn àárí gbogbo yín àárí gbogbo yín ń bẹnu ń bẹnu ń ta abẹ́lọ́run lé lórí ẹ wàá máa kó nira bẹ́ni tó jẹ́ sí pé òun ni ọlọ́run ní kí n rí sí kejì ní nígbà tí nǹkan le kàkà láyéláyé ìlégbà ṣé báyìí nísìn so anabi yarí anabi bínú gidi gan anabi a máa bínú a máa lè máwọn èèyàn ṣé báyìí nísìn yìí táwọn èèyàn bá tayọ àlà a máa lè máwọn ṣé báyìí nísìn so tábàtọ̀rọ̀ ó ní sahihu muslim náà so àtúbá hadithu mi bẹ́ẹ̀ kò yẹ báyìí nísìnyí ẹnìkan ló béèrè béèrè tí ọmọ béèrè béèrè lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam tó béèrè béèrè ìbéèrè tí ò dá òun náà hadith yẹn wà ní sọ́yìn muslim ẹ̀ńtà hadith yìí ó gbajúmọ̀ dáadáa ni so abu qatada ni ó gba hadith yẹn wá ó ní rajulun ata nabiya sallallahu alaihi wasallam faqala kayfa tasumu ọkùnrin kan lọ́wọ́ bá nabi sallallahu alaihi wasallam wọ́n bá nabi pé bóòlù anabi ṣe máa ń gbáwẹ̀ kò mọ̀ béèrè béèrè bóòlù anabi ṣe máa ń gbáwẹ̀ faghadiba rasulullahi sallallahu alaihi wasallam anabi wa bínú falamma ra'a umaru radiyallahu anhu ghadabahu bàtà nabi wa ibi dina nabi al umaru wa ibi dina nabi ṣe pọ̀tó qala radina na'udhu billahi min ghadabi llahi wa ghadabi rasulihi ọba ní à ah, ìrìn ànábì ayọ́nu ah, sọ́dọ̀ ọba lọ́lọ́run ọba lẹ́ni tó dá wa a sì yọ́nu sí islam ní ẹ̀sìn tá a mọ̀ sí bákan náà ayọ́nu sí ànábì lójì sí ọlọ́run ọba a sì bẹ lọ́run ọba kó sọ wa kúrò níbi ìbínú ọlọ́run ọba àti ànábì sallallahu àti ìbínú rẹ̀ ànábì sallallahu sallam faja'ala umaru radiyallahu anhu yuraddidu hadha al-kalama hatta sakana ghadabuhu umar wa bẹ̀rẹ̀ sí máa pààrà ọ̀rọ̀ yìí ó bẹ̀rẹ̀ sí máa pààrà ọ̀rọ̀ yìí títí títí ìbínú ànábì sallallahu sallam tó fi lọ́lẹ̀ ṣé ibà nísìnyí so ọ̀yẹ́sẹ̀ ah, wá bí ànábì umaru yẹ́sẹ̀ wá bí ànábì léèrè bí yẹn ṣe máa béèrè béèrè ẹsẹ̀ wá bí ànábì léèrè bí yẹn ṣe máa béèrè béèrè bó ni umaru ṣe béèrè ànábì lé bó ni ànábì ṣe bó ni umaru ṣe béèrè lọ́wọ́ ànábì sallallahu alaihi wasallam ó ní ya Rasulullah kayfa biman yasumu ad-dahra kullahu ah ìlànà ìbú láyé fẹ́ ṣe kí ni ìdájọ́ ẹni tí bá ń gba gbogbo tí bá ń gbàwẹ̀ ní gbogbo ọdún tí ìfijọ́ kan jẹun tí ìfijọ́ kan jọ̀sán qala la sọ́ọ́mà wala aftara ànábì ní eléyìí ọgbà wẹ̀ nínú òṣùwọ̀n tọ́lọ́run ba wala aftara tẹ́ bá dẹ̀ ní kẹ́ wò náà ẹ̀rí pé kọ́ máa jọ̀sán kọjọ sáà tó tọ́ bẹ̀ sí kọ gbà rẹ̀ ṣé báyìí nísìnyí wọn bá bẹ̀rẹ̀ sí máa bá ọ̀rọ̀ yẹn lọ ẹ má jẹ́ kí n gba àsìkò wa pẹ̀lú ọ̀rọ̀ ìbéèrè yẹn gbogbo àná kálọ̀ wo nínú sahih muslim hadith one ninety two one ninety six yàrá nínú sahih muslim abba hadith yìí bẹ̀ hadith one ninety six abba gbogbo àwọn ìbéèrè tí wọ́n máa béèrè lórí ọ̀rọ̀ àwẹ̀ lọ́wọ́ ó bẹ̀rẹ̀ débi pé bóò ni àwẹ̀jọ́ àwẹ̀ ojoojúmọ́ bóò ni àwẹ̀ ìjọ kan dá kan sí bóò ni àwẹ̀jọ́ <coughs> mẹ́ta ní oṣù gbogbo ẹ̀ ló béèrè lọ́wọ́ ànábì sallallahu alaihi wasallam ànábì sì dá lóhùn so kọ́nà bàdé kíra kọ́ sànù wa so Ah, ànábì sọ gbogbo àwọn àwẹ̀ tó lọ́lá fún nam ó túmọ̀ sí pé kódà bẹ́ẹ̀ yàn bá mọ̀ ìbéèrè ìbéèrè lọ́wọ́ ànábì sallallahu alaihi wasallam ní àwọn ìbéèrè tó bá jẹ́ pé ìbéèrè tó fẹ́ máa jọ bí ìbéèrè ẹni tí ò lẹ́sìn sí àbí ìbéèrè tó fẹ́ máa jọ bí ìbéèrè rújú àbí tó fẹ́ máa tako ìbéèrè tó fẹ́ máa fi tako ànábì àbí fi làákàyè tako ànábì àwọn bínú sí wọn nam ànábì àwọn bínú sí wọn. ẹ máa tó wò kan náà rí bí a kì í tó mú kan wá tó jọrú ẹ tí ó jẹ kó yẹ wá yí pé bẹ́ẹ̀ yẹn bá ń fi ìbéèrè tó bá fi ń fẹ́ máa tako ànábì sallallahu alaihi wasallam ànábì a máa bínú sí wọn gidi gan ànábì a máa bínú sí wọn ànábì yìí dẹ̀ fi ọwọ́ tẹ̀tẹ̀rẹ̀ kì í fi mú wọn rárá bó ti kó ma. naam ìrí ilé tó jọ bẹ́ẹ̀ rí ọkùnrin kan hadithu yaba nínú sharhu usulu i'tiqadi ahli sunnah ti ṣe alimamu alalikai alimamu lalakai abákan náà bá nínú sahihu muslim hadithu ti Bukhari muslim fi gbé jáde nínú hadithu ismail bin ja'far ni kí ló ṣẹlẹ̀ látọ̀rọ̀ yàwá Aisha látọ̀rọ̀ yàwá Aisha radiyallahu anha ní hadithi tiwa anna rajulan qala ọkùnrin kan sọ pé ya Rasulallah irú jíṣẹ́ ọlọ́run bá ọkùnrin kan ya Aisha sọ pé anna rajulan qala pé dájájọ́ ọkùnrin kan sọ pé ya Rasulallah irú jíṣẹ́ ọlọ́run bá wa hiya tasma'u Aisha sì ń gbọ́n tí wọ́n sọ Aisha gbọ́n tẹ́ni sọ pẹ̀lú anabi inni usbihu junuban ó ní ìní a máa jí lẹ́ni tí aljanaba ń bẹ lára rẹ̀ tí janaba ń bẹ lára rẹ̀ wa inni uridu siya ìní a sì máa Eh? fàkọ́lá rasulullahi sallallahu alaihi wasallam anábì wa sọ pé wa inni usihu junuban èmi náà máa irú àmà ṣẹlẹ̀ sí èmi náà tẹ́mi náà ó jí lẹ́ni tí jàǹdàbà ń bẹ lára rẹ̀ wa inni uridu siyam èmi náà sì fẹ́ gbàwẹ̀ lọ́jọ́ yẹn fa àtẹ́sílù ẹnu kan fẹ́mi ọkàn sí ni pé màá kàn wẹ̀ ni ìyẹn ni pé wa inni uridu siyam èmi náà máa jí lẹ́ni tí ń gbàwẹ̀ tí jàǹdàbà sì ń bẹ lára mi gẹ́gẹ́ náà sọ pé òun jí lẹ́ni tí ń gbàwẹ̀ jàǹdàbà sì ń bẹ lára sí ọ̀bàwẹ̀ oúnjẹ báyìí a usbih min dhalika sa'iman ó ní lọ́jọ́ yẹn sì ní òun ó sì jí lẹ́ni tí ń gbààwẹ̀ tó ń bá ti wẹ̀ tán faqala ar-rajul ọkùnrin wa sọ pé àà innaka lasta mithlana wọ́ dàbí wa má ò lè fi wọ́ wíyà wa qad ghafara Allahu laka ma taqaddama min dhalika wa ma ta'akhkhara àà ọgbàgbé ni pọ́lọ̀ ti forí gbogbo ẹ̀ṣẹ̀ tí ẹ jìyàn àwọn ẹ̀ṣẹ̀ tó tẹ̀ síṣáájú àtẹ́lẹ̀ tó mọ̀ ṣẹ̀ tí ń tọrọ tí ẹ forí báwọn báwa wá iṣẹ́ míì táwọn ọmọ ṣe báwọn oníṣùfínà wọn lọ sọ pé ànẹ́bí sastak fún ọ̀rọ̀ seventy hundred ẹ wá ń fira níwà ànẹ́bí ẹ̀yin ó ṣe one million ànẹ́bí tí ọ̀sẹ̀ tọ́lọ́ ti forí ẹ̀sẹ̀ rẹ̀ jẹ́ sí sastak fún ìlà one hundred lẹ́wà níyẹn ni dẹ̀lílù fẹ́yìn ẹ̀yin ó máa ti one million ẹ̀yin fẹ́ fira níwà ànẹ́bí ni wàláhì ọ̀rọ̀ burúkú tẹ́ táwọn sùn fi máa ń sọ lẹ́nu yìí náà sọ̀rọ̀ yẹn kí ànẹ́bí ṣe ànẹ́bí ní fagọ́dìbà rasulullahi sallallahu alaihi wasallam faqal ànẹ́bí wa bínú lọ́jọ́ yẹn pé ah èmi sọ pé bó ṣe yẹ kó o ṣe rèé bẹ́ẹ̀ mi jẹ́ ti ń ṣe rèé ọ̀fẹ́ máa fi làákàyè takò mí àbí pé anábì sọ̀rọ̀ pé òwò ẹ̀yọ́ ọlọ́run ti forí ẹ̀sẹ̀ tiẹ̀ jù ọ́ ní bá àwọn nǹkan míì ti wà ó fi máa fi làákàyè tako ẹ̀rí tànàbì fún anábì wa bínú anábì ní faqala wallahi inni la arju an akuna akhshakum lillahi wa a'lamakum bima atqa ó ní mo níra kà pé èmi ni mo páyọ̀ lọ́wọ́ bá jù ní mo sì mọ in tó nípa ẹ̀ bá jù yín lọ èmi sọ fún ọ pé bó ṣe kọ́ ọmọ ṣe rè tó ti mo ti páyọ̀ lọ́wọ́ bá jù gbogbo lọ yìí tí mo sì nímọ̀ nípa tó lè súnmọ́ ní pé nípa ayọ́ náà bá gbogbo lọ ìwọ tó wá sọ fún mi ó tún sọ pé kí nìkan ànábì bínú sí hadith ń bẹ̀ náà sọ yìí muslim bẹ̀rẹ̀ sọ ẹ wo nǹkan tó túmọ̀ pé táwọn èèyàn bá fẹ́ máa fi ìbéèrè làákàyè tán bá fẹ́ máa fi dá ànábì sallallahu alaihi wasallam láàmú ń gbà mí rè ànábì á máa bínú sí wọn gidi gan ànábì á máa bínú sí àwọn èèyàn tó bá ti di pé irú nǹkan báyìí bá ń ṣẹlẹ̀ ẹ àwọn bẹ́ẹ̀ tẹ́tì mọ̀ mójú ṣídà nìyẹn ẹ dákun ta ni wọ́n ṣe irú nǹkan báyìí fún tí wọ́n náà mọ̀ fún ìrẹ́ inú kìtàbà ti súnà tí ọmọ fi làákàyè takò tí ojú tiẹ̀ náà yẹn pọ́n sí gbogbo ara làmọ̀ pé bí ìyọ̀bá ṣẹlẹ̀ sí bàbá gún bínú sí pé ha ah, irú ẹ̀rọ ẹ̀dá wo ló ń ṣe kódà kókó rẹ̀ kún wájú mi jáde ní ẹ̀yin náà bínú sí nígbà tí yára ní ah, ẹ ní òṣèlú ìwúdá wà ẹ kẹsì máa bá ẹ sì máa sọ fún náà kódà kó bá máa takò ẹ máa ṣe sùúrù fún náà adájọ́ òye ṣe sùúrù fún wọn bí báyìí àfa ẹ dákun torí Ọlọ́run adákun torí Ọlọ́run ẹ má ti torí pé ẹ fẹ́ dífẹ́ǹdì nǹkan kí ẹ máa wá ah, Ọlọ́run bò fẹ́ bẹ́ẹ̀ Ọlọ́run bò fẹ́ bẹ́ẹ̀ àmọ́ ti fẹ́ kẹ́ ẹ sọ̀rọ̀ tó bá jẹ́ pé gbogbo àwọn akẹ́kọ̀ọ́ à ń sọ yìí tó bá jẹ́ pé kò bá tẹ bá rò pé bóyá kò tẹ́yìn lọ́rùn ẹ sọ̀rọ̀ kárí náà tẹ bá sọ̀rọ̀ tó a lè tún mọ ibi ló tó kù sí èmi tiẹ̀ fẹ́ kẹ́ ẹ máa sọ tí ó ti dé báyìí sí bíkọ́ tẹ̀ bá ń sọ yẹn bíkọ́ sì báyìí sí ìwà àwọn eléyìí nígbà tẹ́ ti dákẹ́ tẹ́ ti sọ̀rọ̀ yìí sì tọ́ pẹ́ fi sínú nísìn gbogbo irú àwọn eléyìí tẹ̀ ń wú jáde yà mọ̀ pé pẹ́tíkà tẹ́ ti sọ ẹ́ síbẹ̀ sí máa wú nísìn tá a sì pè é sí kọ̀kọ̀ tá a pè é sí bàbá láti pè é sáké sí tẹ́ ìjáwọ́ ẹni sẹ́n kó padà apadà mọ́ bá ṣe bá yín gbọ́n nísìn so because èmi ò ní láìkí gbogbo irú àwọn àìmí ò ní láìkí gbogbo àwọn style yẹn wà láì so ibà ní ìṣòro ọlọ́run bá kó dáhùn kó sànù wa kẹfẹ́ wa máa ṣe kẹfẹ́ máa portray àwọn kan bíi palace jù ní wọn kò dá bẹ́ẹ̀ sáàdìjọ wa mọ́sálásí kan náà sáàdìjọ ń kírun náà wà lẹ́wọ̀ àmọ́ portray yẹn bíi pé aláṣejù lèèyàn àwọn èèyàn àwọn èèyàn tẹ ọ̀rọ̀ síwájú bá mòrì àwọn wà máa wòyàn ní tẹ bá parí mọ̀ hádọ́rọ̀ báyìí àwọn èèyàn máa wòyàn gbà mí bígbà pé ọ̀bọ yìí náà rèé aláṣejù yìí náà rèé tẹlómi tí wọ́n lè mí ọmọ wùyàn bí gbà pé ọlọ́run bó sànú wádé so ẹ̀yàn ọmọ wa gbìyàn ní ẹ máa fi àwọn èèyàn ẹ máa jẹ́ káwọn èèyàn ríyàn ríyàn bẹ́ẹ̀ ẹ wá rò pé kíyàn dákẹ́ lórí irú àwọn kan báwọn ah tó bá jẹ́ pé kò àwọn gàdá nǹkan tẹ bá ní ọ̀sì lórí ẹ̀dá kan fọ káàkiri ẹjọ́ kànjẹ́ ọjọ́ ẹjọ́ gbé yẹ̀wò láàrin ara fún bíjọ́ mẹ́ta ná kákànjọ tiẹ̀ ẹjọ́ gbé yẹ̀wò kẹ́yìn kájọ wí kájọ wí kájọ wí káfà àwọn èèyàn lẹ̀ pẹ̀lú làákàyè wọn kí wọ́n kán gbọ́ ká wo bóun ló ṣe rí ganá so yíba nísìnyí so because èmi ò ní láìkí irú àwọn style yẹn wallahi èmi ní láìkí ẹ̀ so ẹ̀yin náà wo hadith mi tún rè ìyẹn wà nínú sunan abi dawud hadith wọlé abi àni sheikh al-albani wọn sọ ha hadith yẹn kí ni nǹkan tó ṣẹlẹ̀ ní ọdún Hudaybiyah ni kò yíba nísìnyí so hadith yìí rè látọ̀dọ̀ aliyu bin abi talib náà ti gbà wá èyí sì máa aliyu bin abi talib sàn pé òun ni akọ̀wé ànábì ní sírù Hudaybiyah sì wá ṣẹlẹ̀ ní ọdún Hudaybiyah ní kìíní ìṣẹ̀lẹ̀ qabla sulhi ni àárí sọ pé kharaja abdani la rasulillahi sallallahu alaihi wasallam yaani yawm al-Hudaybiyah faqala qabla sulhi fakataba ilayhi mawaliyahum faqalu àwọn wọ̀nyí wọ́n lọ bá nabi sallallahu alaihi wasallam síwájú ọdún síwájú àwọn wọ́n wá lọ kọ orúkọ àwọn ẹrú wọn tí wọ́n ti sá wá bá nàbì sallallahu alaihi wasallam tó wá gba islam wọ́n wá kọ orúkọ wọn wá fà nàbì pé àwọn ẹrú wa báyìí àwọn ẹrú wa báyìí ti sá wá sọ́dọ̀ yín àṣẹkọ̀ bá wọn dá padà. faqalu ya muhammad wọ́n ní rẹ̀ muhammad wallahi ma kharaju ilayka raghbatan fi dinika. sọ́dọ̀ àwọn ẹrú wa tó sá wá sọ́dọ̀ wa yẹn má rò pé wọ́n fẹ́ wá sẹ̀sìn rẹ̀ kété pẹ́sìn rẹ̀ wù wọ́n o wọ́n sá wá sọ́dọ̀ yẹn torí ní tí wọ́n sá fún tán fi sá ni pé wọ́n fẹ́ wà lábẹ́ ẹrú mọ́ni sẹ́sìn mọ́ pé kìíní yẹn burú gan nínú sẹ̀rẹ́ Islam ẹrú tó bá sámọ́ olówó rẹ̀ lọ́wọ́ ẹ̀ dá padà sọ́dọ̀ olówó rẹ̀ ni wọ́n wá sọ òmìnira fáwọn ẹbí so káwọn ẹbí lè dá padà fún wọn pé ẹ̀ wọ́n rò pé wọ́n wá sẹ̀sìn ni o wọ́n rò wọ́n jẹ́ kán fi ẹ̀kọ́ ẹ lómi ọbẹ̀ jẹ́ o pé wọ́n wá sẹ̀sìn wọ́n kàn sá torí wọ́n fẹ́ sá kù lábẹ́ ẹrú ni o fàkọ́ọ́lá náà sùn àwọn èèyàn kan bá tún dáhùn ah sadaku ya Rasulullah ruddahum ilayhim òdodo ni wọ́n sọ ìrìn àná ibi dáhùn padà sọ́dọ̀ wọn ẹ̀yin náà kẹ́yìn náà máa sáré dá sí ọ̀rọ̀ tí ó kàn ọ̀rọ̀ tí ẹ kàn sáré gbẹ́ nìkan kẹsàn-án lọ́gbẹ́ òdodo ni kẹsàn-án máa jẹ́ yìí èké àwọn náà wọn sọ fún ànábì pé ah, òdodo ni wọ́n sọ rẹ̀ ànábì dáhùn padà sọ́dọ̀ wọn jàre fàgọ́dìdà rasulullahi sallallahu alaihi wasallam ànábì wa bínú ànábì bínú jọ yẹn wa qala ànábì sọ pé ma arakum tantahuna ya ma'ashara quraish hatta yab'atha Allahu alaykum man yadribu riqabakum ala hada ó ní mo ń ṣe yìí ẹ̀yin ìran Quraysh títí tọ́lọ́run bá lè kẹ́lá ó fi padà gbé èèyàn kan dìde tí ó di orí yín dànù lórí aburú tẹ̀ ń ṣe ah ẹ̀yin ṣe yára burú báyìí ah asáfún yín débi ìyá tún sáfún tó báyìí tún ah ànábì ni wàláyé aláburú ni ẹ̀ ní jáwọ́ bí aburú yín tẹ̀ ń ṣe ànábì ni wọn ní jáwọ́ àmì pé olórí kankan ni wọn tán ti bá sọ̀rọ̀ bá sọ̀rọ̀ tí wọn gbọ́ ànábì sallallahu alaihi wasallam wá sọ wa kọ̀ pé wàkọ́ọ́lá hum ẹ̀tàkọ́ ọlọ́hì azawajalla tẹ́ bá ní wọ́n sá lóko ẹrú náà ní yéye ọlọ́run náà ọ àwọn ẹ̀tọ́ lọ́n ti bọ́kùn ẹrú kù náà ni wọ́n jẹ́nu ẹ̀bá ni wọ́n sá lóko ẹrú náà yéye wọ́n sá náà nu ọlọ́run náà lọ́yọ̀ wọn kò lóko ẹrú pẹ̀lú ìsìlámù ẹ̀tàn wọn gbà yìí anábì ọ̀dà wọn padà wà anábì bínú gidi jọjọ yẹn ṣe bá ní sin hadith ní àdísọ wà tó gbajúmọ̀ dáadáa ni nígbà mbahala pé ẹja gbéra wa ṣépè torí pé kódà yìí máa ń débẹ̀ nígbà míì téèyàn bá ń bẹ̀rẹ̀ sí máa takò dodo yóò di pé ẹwà ẹja fún ẹja ṣépè ẹja ṣe mbahala yìí máa débẹ̀ pàápàá jùlọ téèyàn bá fẹ́ máa takò dodo tó ti fẹ́ máa bòdodo jẹ tẹnu ẹ sì dùn tó sì ń káwọn èèyàn jọ irú iná ó ṣẹlẹ̀ wọ́n wá bí ànábì léèrè nípa ànábì àyíṣà ànábì wájú pé òjíṣẹ́ ọlọ́run yìí bábẹ́ ànábì wá sọ dáadáa nípa rẹ̀ pé òjíṣẹ́ ọlọ́run kankan wọ́n wá ní òjíṣẹ́ ọlọ́run kẹ́ni ọlọ́run gidi ọlọ́run ní àwọn abẹ́rẹ́ sí máa bá nàbí jiyàn lọ́nà bá ní kí lábá sọ àyàmọ̀ bá hàlà kalẹ̀ nígbà tí wàhálà ìpọ̀ inú wa bí ànábì sallallahu alaihi wasallam ànábì wa mú àwọn ọmọ rẹ̀ ànábì mú lọ́jọ́ yẹn dáa alhassan ànábì pé hassan jọ yẹn ànábì bínú gangan lọ́mọ shadida ní ìbínú tó ní agbára thumma dáa alhassan wa hussein ànábì wa pé hassan àti hussein wa aliyan wa fatima ànábì pé ali àti fatima radiyallahu anhum فقام الحسن عن يمينه النبي موسى بلغ يسوره والحسين عن يساره النبي في حسين سجد يسره وعليا وفاطمة إلى صدره النبي وأبو فاطمة وعلي وفاطمة سيبا يا رباي سيدي إيواجو رباي وقال هؤلاء أبناؤنا ونساؤنا وأنفس وأنفسنا النبي وأسوق بسوري أولي لا هم سوى àwọn obìnrin wa yìí ẹ́n àwa ara wa náà yìí fatina lahum bí akifá ọya wá ẹ̀yin lẹ́lọ́ mú ti yín wá ẹja gbéra wá sí pé pé tó bá jẹ́ pé òdodo kọ́ ni mò ń sọ mi kì í sànẹ́bí ọlọ́run sí yín a kọ́ má dà fún mi àmọ́ tó bá jẹ́ pé òdodo mò ń bá yín sọ ẹ̀yin lẹ́ sọ pé tí ìbá tí ìbá sànẹ́bí ọlọ́run kọ́ má dà fún yín àti ẹ̀dùn yín kẹ́ parun dànù ẹja gbéra wá sí pé <laughs> wàláì lárakùnrin ọba fi eré sí ó mú èèyàn rẹ̀ pé ó já máa lọ má ṣe pé o torí pé tó lè bá ẹni yìí ṣe pé inni udhakiruka allaha an tulaina hadha ar-rajul hmm fawallahi la in kana kadhiba ma laka fi mula'anatihi khairun ó ní mo ní ran létí pẹ̀lú Ọlọ́run bá o má bá ọkùnrin yìí ṣépè o má bá ṣépè pé kí mo fọ́nà àbúra tó bá yẹ pé ọ̀rọ̀ nípa níbi èpè tẹ́fẹ́ gbéra yín sẹ́ o lórí kankan tó rí gbà ń bẹ́ o wala in kana sadiqan tó bá wà jẹ́ pé òdodo ni òjíṣẹ́ Ọlọ́run bá ọdún kan ò ní pé tí gbogbo yóò fi kú tán lákòópa àrùn bẹ́ẹ̀ bá bá ànábì ṣe pé tó bá yẹ pé ó jìṣẹ́ ọlọ́run ní tòótọ́ ẹ wo ẹ nílùú ọdún kan bí bá bá ànábì ọlọ́run bá dán wò ẹ kó àkóràn nu màlẹ́bí yẹn pátápátá ni wọ́n fi eré sí i a jẹ́ pé ànábì a máa bá ìbínú gbà mí ìdéjì pé ha ẹ̀yin fẹ́ máa takò dodo mo dẹ̀ kẹ́rì wá fún yẹn wàláì ohun tó kù ni ká gbéra wa ṣépè ọ̀yá àwọn ọmọ wa rí ká gbéra wa ṣépè tọmọtọmọ tìrantìran ẹ wo bínú mi yẹn bó ṣe lágbára tó ẹ wo bí ṣídà yẹn ẹ wá sọ pé ẹ kìnìkan ẹ kìnìkan kìnìkan tẹ bá ti wá rẹni tó fẹ́ dún lórí pé àwọn èèyàn yìí ń takò dodo sẹ àwọn èèyàn yìí sẹ wọn ń takò manhaj àwọn èèyàn yìí sẹ ń tán pé àwọn èèyàn sí ò dáa manhaj àwọn pípù yìí ò da, ẹ wà ní ẹ kìnìkan ẹ ọ̀rọ̀ yìí o kìnìkan ni o sùúrù ni sùúrù tẹ lò fáwọn ẹlòmíì ẹ ẹ má ẹ má máa ṣe báyìí má wallahi kò dáa wallahi so kọ́lọ́n balẹ̀ kíra kó dáhùn wa ẹ̀rí pọ̀ ẹ̀rí pọ̀ wallahi ẹ̀rí pọ̀ gidi gan tí mo so ṣùgbọ́n mo rò pé pẹ̀lú eléyìí náà ẹ jẹ́ kí n kàn ra dó díẹ̀ wà lọ́ọ̀yẹ̀ rí sí pọ̀ gidi gan ṣùgbọ́n ẹ rí i pé mò ń sọ àsìkò tó ń ti bẹ́ẹ̀ rí tẹ bá wo ìjòkó eléyìí báyìí ẹ rí i pé ó ti gbà mí lásìkò tó ń tayọ àsìkò tí mo máa ń lò tẹ́lẹ̀ tẹ́lẹ̀ so yé báyìí nísìn so ṣùgbọ́n mo fẹ́ kí àwọn ìjòkó yẹn kọ̀ọ̀kan kọ́ máa ní àsopapọ̀ so yé báyìí nísìn lórí àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan ìyìnfẹ́ kí ìjòkó eléyìí tí a ṣe yìí lórí ọ̀rọ̀ wàfà tí mo play lórí sísílà ẹlẹ́ẹ̀kẹta yẹn ìyìnfẹ́ kó jágùn mi méjì lọ lójú kí n fẹ́ parí ẹ̀ síbi ká tún lè mú mi torí ọkọ̀ wájú mi bá mú tí mo fẹ́ mú lórí àwọn lórí kíṣẹ̀ tẹ̀yọ kan tí a fa ṣe kọ́nà bàdí káfíńdà kó ṣe àtúnṣe wọn kó ṣe àtúnṣe ti àwa náà. inshallah ẹ kàn jẹ́ kí n fi ọ̀rọ̀ alimami al-Barbahari <clears throat> kí n fi parí àwọn ọ̀rọ̀ yìí lórí báwo la ṣe ń lò pẹ̀lú ẹni tó bá jẹ́ sí pé <clears throat> ó bá jẹ́ mu'anid ẹni tó yẹ pé ó ń takò òdodo ó takú lórí òdodo ẹ ṣàlàyé fún ṣàlàyé fún ó sá lóhùn ó sá ní bóun ṣe máa ṣe ń tòun nìyẹn o ṣe bóun ṣe máa ṣe ń tòun nìyẹn kí búlà ṣe bá ru àwọn bẹ́ẹ̀ lò nínú manhaj lẹ́yìn tí mo ti mẹ́rin wá tán ẹ̀rí táwọn sáláfù gbára léèrè ẹ wá jẹ́ ká wo nǹkan táwọn olùmọ̀ tún sọ nínú tíra àwọn tíra àkídà lórí bí èèyàn ṣe ń lò pẹ̀lú irú àwọn alámọ̀rí tó yẹ báyìí kọ́nà balẹ̀ kẹ́lá kó dàpọ̀ kí ó wà pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa kọ́nà balẹ̀ kẹ́lá kọ́ má jẹ́ kí á sọnù ọlá ìjọkàn sọ lọ́wọ́ ba kọ́nà bá kó jẹ́ kí á dúró déédéé lórí manhaj ẹ̀ ọlá ìjọkàn sọ lọ́wọ́ ba. alimami barbahari rahimahullahu ta'ala nínú sharhu usuli sunna wa ìgbà tí alimami barbahari tán sọ̀rọ̀ nípa báwo láti báwọn yẹn lò àti pé àwọn yàtọ̀ yapa sí manhaj báwo ni wọ́n ṣe rí báwo ni bá lò wọn kí n sáré tètè ká tábàlà wọn ṣẹ́hù sunna wọn. wọ́n ní wa'lam anna al-khuruja min at-tariqi ala wajhayn lọ́mà wípé ọ̀nà táwọn èèyàn máa ń gbà jáde kúrò lójú ọ̀nà sàlàfíà tá máa ń gbà jáde kúrò lójú ọ̀nà àjáàdà tá máa ń gbà jáde kúrò lójú ọ̀nà sunna ọ̀nà méjì ni amma ahaduhuma orí alákọ̀ọ́kọ́ nu méjèèjì farajulun zalla 'an at-tariq òun náà lọkùnrin àmọ́ kò gbèrò nǹkan ju dáadáa lọ fala yuqtada bi zallatihi wọ́n nílò àwọn báyìí rè àní tẹ̀lé ìyẹ̀gẹ̀rẹ̀ wọn àní tẹ̀lé fa innahu halikun torí pé ẹni tí ó parun ni àwọn àlè ní ẹ̀hẹ́ iná àdá ní ẹ̀nà àwọn àtàwà náà àwọn náà wọ́n yẹ̀gẹ̀rẹ̀ lójú ọ̀nà ní ìdáadáa ni wọ́n gbèrò kò sẹ́ni tí ò ní sọ bẹ́ẹ̀ fẹ́yìn ẹ̀ tí wọ́n kódà àwọn jàbàtà náà sọ yìí pé àwọn èèyàn náà sọ pé àwọn olóòfẹ́ jàbátá náà sọ pé dáadáa nígbà fàtiwá náà gbèrú kódà àwọn ẹlẹgbẹ́ yìí náà àwọn náà sọ pé dáadáa làwọn náà gbèrú gbogbo èèyàn náà mọ̀ sọ pé dáadáa la gbèrú dáadáa la kàn pẹ̀ ẹ wá gbọ́ ìpín ẹlẹ́ẹ̀kejì ibi táwọn tẹ̀wọ̀n ibi táwọn tẹ̀wọ̀n ti yín wà rí ẹ rí nísìn ẹ rí ẹ má wulẹ̀ kánjú hmm? fàyínà wàhálìkùn ẹ má tẹ̀lé yẹn ẹni tí ó pa àwọn ni wàhálì ẹlẹ́ẹ̀kejì wa khalafa man kana qablahu minal muttaqin ó dẹ̀ yapa àwọn tó ṣáájú rẹ̀ nínú àwọn olùpáyọ̀ Ọlọ́run bá ẹ dákun ẹ wo ẹ̀rí sí ti àwọn ẹ̀rí tá a kó wa fún ẹ pé gbogbo àwọn sálàfù yẹn yẹn lẹnu wọn kò lórí àwọn àlámà yìí bá ṣe ń lò bá ṣe ń lò rè wallahi àwọn lẹ́yìn kò sí kankan tó wọn náà ń parọ́ mọ́ wọn náà ni wọ́n ń parọ́ mọ́ àwọn al-ikhwanu muslimun lẹ́nu tí èyí sọ pé wọ́n ń parọ́ mọ́ àwọn al-ikhwanu muslimun táwa ní ń parọ́ mọ́ wọn àwọn àfáà sunna ń parọ́ mọ́ wọn sheikh al-Albani ń parọ́ mọ́ wọn sheikh bumba parọ́ mọ́ wọn sheikh sọlí sèmi ń parọ́ mọ́ wọn sheikh sọlí fawzan ń parọ́ mọ́ wọn Eh? sheikh bakr abuzedi parọ́ mọ́ wọn gbogbo àwọn afáàsù náà yẹn yẹn ni wọ́n ń parọ́ mọ́ wọn ẹ̀yin nìkan lẹ́ mọ̀ pé òdodo ni ní tí wọ́n ti ẹ bọ́ sí saudi ẹ lọ sọ fún wọn wípé àwọn àlèkọ́ àmùsùlùmí ẹ̀yẹ ni wọ́n àfáàsù náà parọ́ mọ́ wọn ní kẹ́wọ́n tí ó ṣẹlẹ̀ sí yín níta ẹ̀ lè gbé hàn lọ́hùn kẹ́kàn débi ẹ lọ sọ fáwọn àfáàsù wọn gbé sẹ́ran yín pé ẹ lọ sọ fún sheikh arruhaili ṣé bí ẹ mọ̀ wọ́n dáadáa ẹ bá ní àlákọ̀ ẹ sọ fún ẹ pé ẹ ń parọ́ mọ́ wọn ni àwọn àrèfọ́ wàlú mùsùlùmí lórí bẹ́ẹ̀ o kẹ́wo tí ó ṣẹlẹ̀ sí yín kẹ́wo tí ó ṣẹlẹ̀ sí yín nítorí pé ẹ lè gbé hàn tẹ́ bá dọ̀hún tẹ́ bá wá débì ẹ mọ̀ wá ẹ mọ̀ wá gbé tí ò tí ò ṣe kínní hàn ẹ lọ ẹ lọ sọ fún wọn báwọn lọ́hùn ẹ lọ sọ fún wọn báwọn lọ́hùn sókọ́ náà bá kó sànú wa ẹni tó yẹ pé àánidà àkọ́ wọn kó òdodo díwájú rẹ̀ báyìí wọ́n sàlàyé ó sì ń yapa àwọn tó ṣáájú ẹ̀ náà àwọn olùpáyọ̀ lọ́nà bá kò sẹ́nìkan tó ń yànà tẹ́rin yìí fọwọ́ bọ́ọ̀lù nùdúlù ṣéèkì ní ẹni tó ti nù tí ń sọ àwọn èèyàn ní wàláhì bó ṣe rí ni ṣaitanun maridun èṣù lórí kòkó ni fi hadhihi al-umma nínú al-umma yìí èṣù lórí kòkó nínú al-umma yìí ni haqiqun ala man ya'rifuhu ó jẹ́ ọ̀ràn yẹn lórí gbogbo tó bá mọ̀ wọn tó bá mọ̀ orí èèyàn tó báyìí an yuhadhdhira nasa minhu kó àwọn èèyàn lára nípa wọn bí aláburú làwọn eléyẹ jìnà sí wọn wàyùbá yìí láhùn kì sọ́tàhù kó sàlàyé ọ̀rọ̀ rẹ̀ bó ṣe jẹ́ in tó kó sí rèé tí ń ṣe rèé tí ń pèpè sí rèé tó rìn rèé bó ṣe ń ṣe rèé wọ́n pè nídìí nídìí wàlímẹ́tìrì kùránì àwọn àwọn sufi àwọn mọ̀kádámù wọ́n tún kéjì lórí rédíò bí ṣe ń ṣe rèé gbogbo ẹ̀ka gbogbo ẹ̀ bó ṣe pọ̀ mélòó mo fẹ́ kà ìyá hmm? dípèlè àwa wá bẹ̀rẹ̀ sí máa lo manhaj táwa rí ká lọ́dọ̀ àwọn afá manhaj táwa rí ká ẹ̀ wá ń sọ pé ẹ̀ wá ń sọ pé ẹ̀ kíní kan wọn nílò báwọn nílò báwọn ah wàláì so mo fi àwọn ọ̀rọ̀ kan kan sẹ́kù tó láàfà wàláì àfà kọjá làgàn àwọn ọ̀rọ̀ kan bẹ pẹ́pẹ́ àfà sọ nínú àwọn kíní ẹ̀ tó kí mo fojú fò ní wàláì àfà sọ wàláì àfà àtayọ àlàgàn níbi àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ ní yọ̀n twenty three tí mo sọ yẹn àwọn ọ̀rọ̀ kan bẹ pẹ́pẹ́ àfà sọ ń bẹ tó ẹgbẹ́ tí n bá fẹ́ mú àfà lórí ẹ̀ wàláì tàláì ah <laughs> yóò lágbára gan bẹ́ẹ̀ mo kàn ń fojú fo àwọn èèyàn torí pé èyí nǹkan ni mo gbà lérò wallahi ṣùgbọ́n àfa tayọ àlà àfa tayọ àlà ṣé ibà ní sìn wọ́n dẹ̀ sì ti tayọ àlà sí mi bẹ́ẹ̀ náà rí tí mo pè wọ́n sákèsì wallahi tí mo pè wọ́n sákèsì àfa ìtẹ̀sọ yìí mo pè wọ́n àfa ò ní àfa ò yí padà ni àfa ò yí padà ni kọ́nà bàkúrà ń kó sànù ẹnì kọ̀ọ̀kan wa ṣé ibà ní sìn so mo kàn fi yẹn lẹ̀ náà so à ń bẹ náà bàkúrà ń kó dé kó sàǹfààní dáadáa fún àfa àti gbogbo àwọn tí wọ́n jẹ́ olùgbọ́ wa lálápàlẹ́ lápapọ̀ kò yẹ báyìí sìn yìí so àwọn òbẹ̀rù ẹnìkankan àbẹ̀rù láwùmọ̀tún láìm kọlọ̀bà ilé gáfúrà kó sànú wa iṣẹ́ tá a gbà ní síbẹ̀ ní so ìmáàmù ní ṣéèkì ní ó jọ ọ̀ràn yẹn lórí ẹni tó bá mọ̀ wọn kó sàlàyé wọn fáwọn yẹn kó sọ àwọn yẹn lára nípa wọn kó sì sàlàyé wọn fáwọn yẹn bọ́n ṣe jẹ́ káwọn káwọn yẹn bá kó sínú bídà àwọn kan bá lọ́jì kan bá wọn lọ́sọ̀nà wọn kó àwọn yẹn lọ́sọ̀dọ̀ àwọn TMC àwọn àwọn tàbọ́múnù gbogbo àwọn eh, kílẹ̀ ń pè eléyìí ẹlẹ́ha wọ́n kó gbọ́ àwọn èèyàn lọ síwájú wọn wọ́n nìkan lọ́ka wọ́n pè wọ́n ká máa ṣe bá sí fáwọn èèyàn láwọn tí ń ṣe láìláìtò ìkọ́dé nìfà wọ́n làwọn ọmọ bíjà àkátá kó sí. ẹ dákun wó làwọn èèyàn ń ṣe báyìí náà a sì kó wa bá mú a kó wa bá mú wọn nìyẹn wọn parọ́ mọ́ wọn ni tẹ bá wá kó mi wá wọn nìyẹn ẹ dákun ìgbà wo náà ti ṣe léyìí ẹ wá ní ní two thousand and fifteen ni wọ́n ṣe ní two thousand and ten ní two thousand and eighteen la wà yìí bí ìgbà tá a wà ń kóòtù ẹ dákun ibo náà ti ń dájọ́ ṣẹ̀rí àbáyẹn àwọn tí ò sẹ́ni tó ní ń dájọ́ ṣẹ̀rí àbí ìgbà pé wọ́n wà ní kóòtù ayé kí ẹ̀dá kan ẹ̀ ṣe òrọ̀lẹ́ ìtẹ́wà sọ ohun níjọ́ wo lẹ rí wọn náà Ibn Rajab àlè two thousand and ten ni ah two thousand and ten ni ah ẹ̀ lè ló mọ́ nísìnyí bọ́yá wọ́n ti kú òun bẹ́ẹ̀ ah, bọ́yá <laughs> ìdájọ́ ṣẹ̀ríà wàláhì téèyàn bá mọ̀ pẹ̀lú yẹn láti two thousand láti nígbà tá a ti wọ two thousand òun náà lè fi ṣèdájọ́ lórí ẹ̀dọ̀ ní àyàfi tẹ́ bá rí pé ẹ̀rí dẹ̀ nílùú kò ti yí padà lọ́yà kù. tẹ́ bá mọ̀ dáadáa mọ̀ yẹn láti gbàǹdára ẹ̀ lẹ́fìrin lẹ̀dùn ní tẹ́ bá mọ̀ burú láti jẹ́ aburú lẹ́fìrin lẹ̀dùn ní dímọ̀ náà rí nìyẹn àyàfìgbà tí wọ́n bá tí ó rí pé ó yí padà ó yí padà ó ti ń ṣe nǹkan míì lẹ́tọ̀ọ́ máa sọ irú àwọn èèyàn náà kò síbẹ̀ sì lè sọ láyé wà láwọn ọmọ dìfẹ́ǹdì wọn ni kò bẹ́ẹ̀ wọn eléyìí náà ṣe ń ṣe kò síbẹ̀ sì lè sọ láyé wọ́n sá máa dìfẹ́ǹdì wọn náà ni báwo eléyìí náà ṣe ń dìfẹ́ǹdì tú láti yí pé kò sí nǹkan tẹ́fẹ́ sọ́sẹ̀ kò sí nǹkan tẹ́fẹ́ sọ́sẹ̀ so bàdí ká kó sànù wa èyàn kí ń dìfẹ́ǹdì yẹn báyẹn wàlláhì tẹ́yìn bá ń dìfẹ́ǹdì yẹn báyẹn gan yẹn gan padà yẹpẹrẹ kọ́nà bá kó má jẹ́